سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين اللهم يا من فهم سليمان فهمنا آمين يا من علم آدم الأسماء كلها علمنا آمين إنك أنت العليم الحكيم آمين اللهم رب جبرائيل وميكائيل والسرافيل آمين فاتر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين آمين السلام عليكم ورحمة الله وبركاته. Gẹ́gẹ́ يا a jókòó tí a ń jókòó láàyè tí a wà yìí nírú àkókò tá a wà nínú àwọn ọjọ́ tí a wà yìí nínú oṣù tí a wà yìí òun náà ní ìjókòó pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba wa azza wa èyí tí kì í sú yàn tí yàn bá ń gbọ́ tí kì í rẹ́ yàn tí yàn bá ń ké kódà bí yàn bá ń gbọ́ àbí bá ń ké ìlọsíwájú ayé yọ máa bá ènìyàn á ti wá ń béèlè ìlọsíwájú tẹ̀sán àwa ń bẹ lọ́hùn ìlọsíwájú ètò ayé àti tẹ̀sán wa ọlọ́run kọ́ máa bá wa ṣe síwájú sí o ọlọ́run má jẹ́ ká padà sẹ́yìn nínú ẹ̀sìn wọ́n sì jẹ́ ká padà sẹ́yìn nínú ètò ayé wa náà méjèèjì náà ni ọyẹ tí mú mi ni ọmọ tọrọ ní gbogbo ìgbà ọlọ́run ọba ń bẹ ọ́ má fi ayé wa dà wá láàmú. mọ́jẹ̀ fi àkìyàmà ṣe ìfòrò fún wa lọ. agbádùn ayé nírọ̀rùn látún wa lọ jẹ ọ̀gá àgbádùn ní àkìyàmà tàbákò ìlàyé tán ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan wa àti gbogbo ẹni tó jókòó láàrin àti gbogbo ẹni tí ń gbọ́ wa láàyè káyè fún wa. olè ń bẹ̀ náà sọ́dọ̀ tó lè fún jùlọ. Aya ẹlẹ́ẹ̀kẹfà, aya àwọn èèyàn ńláńlá. Aya ti ń sọ fún ọmọ wípé májèrú ẹ̀yìn. ẹ̀yìn. Máa gbìyànjú kọ jọ́gà láàyè káyè tó bá wà. O lè má jọ́gà tán bá olùkọ́ láàyè kan, ọ̀gá náà ni. bá láàyè kan, ọ̀gá náà ni. Bí bá jẹ́ rẹ̀ sílé kí wọ́n láyà yìí ń pàtàmọ̀ fún ọ yìí kúkúrú pé ní tẹ́ńtìt níbẹ̀ kìí ṣe tí wọ́n máa ń bá àwọn mùtùkùtù ní sọ àwọn èèyàn tí ò dé èèyàn kan ni wọ́n máa ń bá sọ́kọ̀ táwà nù áyà tá a wà ń bẹ̀ wọ́n ní ń pàtàmọ̀ fún ọ yìí pé ẹ̀yin mú mi ní ṣe ẹjọ́ mi láyà nábì tí mo rántí yín ẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan kan àfi tẹ́ ẹ máa jẹ́ ní síwájú ẹ gbọ́dọ̀ jẹ́ rẹ́yìn ẹ gbọ́dọ̀ jẹ́ ní ilẹ̀ kìkẹ́ máa jẹ́ ẹni wájú. wọ́n láyà yìí ti ń pè wá sí nìyẹn lábẹ́nú bí ò tiẹ̀ lámọ́lẹ̀ fún wa wípé ẹ̀yin mọ́ mi ní o bàbá sọ pé kí ló kọ rẹ tó kọ rẹ bá ń jẹ́ orúkọ Islam ó yẹ ká bá ọ lẹ́yìn pátápátá. ó yẹ ká bá ọ lẹ́yìn pátápátá. ààyè kan tó yẹ ọ lọ yẹ ká bá ọ báwo wá láti wá ń ṣe tá a bá wá dá yìí náà torí pé téèyàn bá dèèyàn ńlá ó ní àwọn ìwà àti àwọn ìṣesí àwọn ọgbọ́n àtòyé kan lò tí ó fi ráàyè lo àyè náà nínú àwọn ọgbọ́n àtòyé tí Kùránì kọ́ wa tá a bá dèèyàn ńlá tán gbogbo wa náà já ńlá o. rẹ ti lẹ báwọn. béèyàn bá ńlá kò lè Mm, ẹjí ò ní láàárín kò nílò gbogbo nǹkan tó bá gbọ́ náà ni ọmọ kàkọ́ torí pé kò jéèyàn ẹ ń bá jéèyàn yọ ọmọ yìí pé a ah, ayé yìí ọgbà kéèyàn ọmọ afẹ́rifáì ẹ ọmọ kọ̀ǹfàm èsì gbogbo tó bá wá láti òkè náà láàmú sọ pé òtítí náà á sì máa gbà á gbọ́ èsì gbogbo omi láàmú mu èsì gbogbo oúnjẹ láàmú jẹ ẹ ọ̀gbọ́n bá ń ná ó tún lè tẹ́jú ààyè àyẹ débẹ̀ mi náà èsì pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán Eh, ẹ ni ní ẹ káàbọ̀ ìtẹ́ tá a ti tẹ́ fún yín rẹ̀ jókòó ńbẹ mọ́tàrí bá nínà wò ná àtúndì ah, ìdí ogun tẹ́ bá gbé fún ọ lọ́wọ́ máa gbà ìdí ogun tẹ́ bá ní olù lọ́wọ́ máa ṣe kíni lọ́wọ́ máa lò ìdí ogun tẹ́ bá ní níbẹ̀ wá ọ náà ti kí ọ̀kadà rẹ mọ́lẹ̀ o lọ síbẹ̀ lọ́ba ọ síbẹ̀ tọ́ ọ mọ̀ pé ayé púpọ̀ bí ọ̀ nìkan láti bẹ́ẹ̀ náà ni tó jẹ mẹ́sìn náà gẹ́gẹ́ bí n ta wí lánàá kì í ṣe gbogbo nǹkan ọba gbọ́ fún aláàánú nábì sọ lọ́mọ àgbà wọlé. wọ́n á máa rántí pé ànábì sọ yìí pé mọ̀nkẹ́dàbà àìlẹ̀yẹ̀ mùtà ànígá. ànábì tí màgbọ́n wọ́n parọ́ mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tàbí ìsìn. ìyá máa sọ̀rọ̀ lásán láti bọ́ mọ̀ pé ẹ̀ kódà láti rí ojú ayé ànábì ló fi fura bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn káwọn àwọn mọ̀nà níta ṣe wọ́n pa àṣẹ hmm. tọmọ pé ọ̀rọ̀ méjì náà nínú kan sọ fún ọ pé ó ṣe ní tí ò yẹ kó o ṣe tàbí ó fi ń tọ́ yẹ kó o ṣe sílẹ̀ ọ̀nà méjì náà tọ̀rọ̀ gbà wá náà nínú kan máa lé lọ tàbí kó fi rinlẹ̀. wọ́n ní kí ṣe gbogbo tí wọ́n bá rí fọ́nrẹ́ǹsì náà lọ́wọ́ máa gba àwọn máa yẹ̀ wò pé ṣé lè ti lọ báyìí. ọwọ́ akúkọ wa ní tí wọ́n fi máa yẹ nǹkan wò. Hmm. ìdí tó jẹ́ nǹkan fún apẹ́ lánàá

lọ́lọ́ba olúwa ti pàtàmọ̀ fún wa pé wàyídá já ahùn amúrún nínú àwọn ọ̀rọ̀ ولو رسول إلى الرسول وإلى أولي الأمر الملك لعله الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم إلا قليلا. Kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ máa mà, kìí ṣe gbogbo ẹ̀ ló lè dá mà níbi tó wà yìí, especially tó bá jẹ mẹ́sìn àwọn tó lọ́nú ẹ̀ lọ́lọ́ bá ìdìbò náà máa da yí lọ́wọ́ ara rẹ pé ọ̀dà gọ́ọ̀fù ọba gọ́ọ̀fù yóò bu ọ̀dà nù gọ́ọ̀fù làtọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gọ́ọ̀fù làtọ́ ọ̀rọ̀ o lè máa wádìí pé sábì ìdí wa sàfihàn ẹ̀yin tí wọ́n ti ṣe ọkàn mọ́ dàjọ́ tí bàbá wa bá ní bá sọ bàbá wa ní bá sàfihàn ọlọ́run ṣùgbọ́n tàwíìlù hadith aw sharhu hadith aw ma'ani hadith o lè gbọ́kù gbogbo ẹ̀ tán o hmm. sì lè gbé tíra náà kọ́ pé láìbírì ló ti yanjú ọ̀rọ̀ ara rẹ̀ tán ó lè fi díẹ̀ yanjú ń bẹ ṣùgbọ́n ètò òrí yanjú ní láìbírì yẹn ó lè kó bẹ́ẹ̀ ń tọ́ yanjú láìbírì tó kan. ọlọ́run wa sọ pé nù ayà tá a kà pé. àyà náà àmì àmì Yá bá ti rí nǹkan tó pé ó Àwọn ní Àwọn fásitì ara obe ara obe wọ́n má jẹ́ kánú wọn ó já padà sẹ́yìn ká máa káyà wa lọ àti tí fẹ́ máa lọ inú agbárin mí àyà kẹta àyà kẹfà láwà olùwà sọ pé àwọn olùkẹ́yìn bàtà sọ pé àwọn olùkẹ́yìn bí ńlá ìrìnà ṣáyé bá wà ọ̀rọ̀ yìí. àwọn olùkẹ́yìn bí ńlá ìrìnà ṣáyé bá wà ní ọ̀rọ̀ yìí. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وتبينوا أن قوما فتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا عاتق بنفر فتبينوا فلما ينوه أن تشركوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ọ̀fẹ́ kẹ́mi rí ogun tó fi padà ọ̀rọ̀ pé láàláàlá ó ní ohun pátá báyìí àánú láti pẹ̀lú ti tó pé ọyá. Ọ̀nà wáyé mú àlọ́jù sí inú ọ̀run àtúntò ìdá láti ìrìnàjò sí ọ̀wọ̀ ara máa pa Yá Ọdún ìjọya fi ń jẹ́ gẹ́gẹ́ gbọ́ lòdún bẹ́ẹ̀. Bàtà ayé ẹ̀rùn-ún, àrùn tó sí ìbò ọmọ náà ìdá láti rọ̀rọ̀ tó nífò àdá máa bá ń tó náà ní. Afẹ́ ẹ̀rùn mẹ́ta. Tàwọn lórí ìkàlá ti bẹ̀rẹ̀ kágbọ́lá ti yá ayọ́ lẹ́gùn àárín. Ọ̀yà ọ̀yà ẹ̀yà bí àmọ́ ìyàwó bẹ́ẹ̀ náà àfáwà àjọ yín Ismail ọmọ obìnrin ọyà tọ́lẹ́kà ẹ̀yà wọ fẹ́ ti ẹ̀yà bí náà ìtọ́lọ́wọ́ fún un jàjàjàjà túnlẹ̀ àjàjà túnlẹ̀ ara yìí. يا أيها الذين آمنوا إن Ẹjọ́ bà kí ẹgbọ́n náà ah, wọ́n. Ọya ah, mọ̀ ẹgbẹ́ bá ẹgbẹ́ ọ̀ya ibẹ̀ náà ibẹ̀ náà ni ẹwà ibẹ̀ náà ni ẹwà tó láyọ̀ gbé ọya bírílà ọya farabalẹ̀ o ẹ̀mí ìrógún ah, àti gbogbo wa náà a máa fi fa ẹ̀mí gígùn fún ìyàngbà mi. <laughs> haya kuna Báyìí, wọ́n gbà, wọ́n ṣe àlọ́ àwọn ọ̀rọ̀ a ìrìnà yín èmi ní wọn ní ẹnìkan tí máa kà sí fún mi báwọn tẹ́lẹ̀ bógùn jù báyìí lọ yọ ká tó sì máa farabalẹ̀ gbé lọ náà ẹlẹ́mìí dúkùn ni màmá pe ọmọ àáfà náà yín mẹ́lẹ́mì kíkù ni ọ́ gbogbo àwọn náà ọ̀ sàmì dáadáa gbogbo àwọn náà tá a gbọ́ náà ọmọ òkú yà wọlé ẹlẹ́mì tó kù gbogbo wa náà ọ̀yà ń gbọ́. yà á ní wọn lẹ́bí náà mánú tó fi شهادة فتصبحوا على ما فعلتم نادمين. كان يقول عمر إمام وحرم بدأت في المسجد النبوي ní ìlú Madina ẹ ń bá mọ àwọn náà ti mọ pé tí wọn bá mú kéwú báyìí à wọn bí ìgbà fẹ́ ọkàn fẹ́ sinmi ni kì í ti pẹ́ nípìn òun náà ni mọ̀mọ́ wa. ọ̀sánwó ìdẹ́ndẹ́ wíìn. Ìmáàmù wa dáńpẹ́ ní Muhammad Qasim Qasim ni Dr. Dr. Eh. Àwọn bàbá wọn Lọkọkọ kó tíra ní àjọ. bí àwọn afáwà ní pé kí ń ọwọ́ gbé bàbá mi náà dìde gbogbo àwọn mùtúnà ìlmíyà tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ha láyé nìsín tábàjọ́ tí kò láti hàrà ọmọ maka àbí màdínà nìsín gbà ọ̀sẹ̀ tó lè di bàbá ẹ̀ wà ọ̀sẹ̀ lọ. ọ̀yà bísímìlà. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. تفسير لنا عن في لنا فنا àwọn àfọ́n kùránì là ń sọ̀rọ̀ wọn àwọn àfọ́n tẹ̀síwò náà là ń sọ̀rọ̀ wọn ààyè náà là ń sọ̀rọ̀ rẹ̀ rárá tẹ̀síwò náà. wọ́n ní ààyè yìí dá wà nínú ẹ̀jẹ̀ nígbà tí olúwa pè wá tó pe àwa múmi ọlọ́njẹ́ ajé kan náà wà ó. ó lẹ́yìn múmi ní òkè ni ẹ máa wà. ẹ máa jẹ́ ẹni tó máa wà lókè ní gbogbo ìgbà ẹ máa jẹ́ ẹni táwọn èèyàn máa wà lábẹ́ yín wọ́n ní ọ̀hún pàtàmọ̀ fún wa pé à ń tí wọ́n fẹ́ kẹ́ ẹ máa ṣe láàrin ìyẹn tí ò ní láárí ò lè rí lò ẹyin mú mi yẹn tó ní láárí lọ́yẹ̀ ẹ̀ fọ́tàbáyánú wọ́n ní gbogbo ìgbàkúgbà tí wọ́n bá ti wá pé ìròyìn kan wá bá wa láwa mọ́mìn tọ́ ọ bá jẹ́ èèyàn lóòótọ́ fọ́tàbáyánú mọ́tà bẹ́ẹ̀ yẹ̀wò yẹ̀wò ah, tọ́ ọ bá wá nírin fẹ́ tó fi yẹ̀wò yẹ̀wò fún ẹ̀ yálà ìròyìn tó jẹ mẹ́sìn àbí ìròyìn tó jẹ máa àyè kẹsìn yóò kò bá èèyàn níwájú ọlọ́run tó ọba gbà pẹ́ǹtẹ̀ bẹ́ẹ̀. Táyé yóò bá yé rẹ jẹ́ tó ọba gbà pẹ́ǹtẹ̀ bẹ́ẹ̀. Fájà bá ìyàwó. Wọ́n ní múmi ní òdodo òkè lọ́yà wa. Bàbá wa jẹ́ ẹyọ kan tọ́lọ́ wa ti wá léèyàn ńlá lọ́mọ pé wọ́n máa gbọ́, wọ́n máa wí, wọ́n máa wí fún ẹ, wọ́n máa gbé fún ẹ. Ogun tí a bá wá gbé fún ẹ kì í ti gbogbo ẹ̀ lọ́wọ́ máa gbà. Wọ́n ní fájà bá ìyàwó ẹyẹ wò dáadáa a máa fi tàbáyún tàbáyún kọjá ọkọjá ní táwọn adájọ́ tí wọ́n máa ṣẹ́kì wò ní kọ́ọ̀tù tàbáyún tó wà nínú kòrán ọkọjá bẹ́ẹ̀. gbogbo ní tí adájọ́ fi ń dájọ́ ń kọ́ọ̀tù mo rò pé ní mo ti kí ni eh, afilabu vani ni pé mo rò pé ọ̀dà pé seventy percent ó wà lọ́dọ̀ eight thirty percent wà lọ́dọ̀ bí lórí ìdílé yóò seventy percent lọ́jà rẹ̀. kùránì wa ní kìí ṣe báwọn bó ti ta iye tiẹ̀ nǹkan bá wá gbé bọ́ pátá báyìí yanu pé ninety abo ìjọba ìta báyìí nù ninety sókè náà ní kẹ́hìn tí ẹ bá gbàgbọ́ ó ní tó ti bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀gbọ́n bá gbé afọ yẹn wọ́n ní bẹ́ẹ̀ lẹ́ kí mùsùlùmí ó jẹ́ torí pé aṣíwájú la gbọ́dọ̀ máa dé láyé báyìí tá a bá wà olùwàní ọkọ̀ ẹni mú mi ń já àkùnfà ẹ má bá a ṣe ti ṣe àrùn Wọ́n á ń tò sí ibò pàwọ́ máa kẹ́nà bá àti ìṣẹ́ ìjà pẹ̀lú àìmọ̀ kan, ọ̀tún sí ìwọ̀n ìjọba wá sí ìtàn jí ni wọ́n wà wálẹ̀ tí wọ́n máa tó sí ìwọ̀n yìí tẹ́bá wá sí tán ojú yóò ti gẹ́ni yìí ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni pé sọ̀bá ọ̀nà bẹ́ẹ̀ náà tí lè bá má kadara ní ìtọ́jú yẹn wà lẹ̀ alẹ́ ó lè má ti tàkà pé èmi ní bẹ́tà ní nàgàrà nígbà lè bá ń gbé àti ìgbésẹ̀ ìdìbò yẹn náà wà tó pé ó wàhálà. máa bá àlùkò ńlá sí. tẹ́bá wá sí tẹ́bá wá yìí lọ́wọ́ tán ojú yẹn wà wálẹ̀ padà ẹ wà máa jẹ̀ka àbámà Èyí kí mú mi ló máa jẹ ká àbámọ̀. Gbogbo ẹni tí ń jẹ ká àbámọ̀ ọ̀rọ̀ sí ni. Ọ̀rọ̀ sí èsì nǹkan tí ò sí kà nínú ìgbésí ayé máa wòye dáadáa, máa ń rí Lánàá sọ fún wa wípé àyà alukurani mẹ́fẹ̀ẹ̀fà yìí nọmba one to five ó gbé níbi tó ti yẹ kí á gbé bóòlù àti bá ànábọ̀ Muhammad nọmba six yìí wọ́n wá fẹ́ máa sẹ́ni ìtọ́jú àwọn ènìyàn púpọ̀ wò làwọn agbọ́n ti sáyé ìdíwà. àwọn sọ fún wa pé títù náà ni títù náà lọ dáa jù títù kejì náà ń bẹ táyé máa fi tó nǹkan ṣùgbọ́n èyí tó ọba tòótọ́ bẹ̀rẹ̀ níbi tó ti dáa tó wá ń sàn lọ sàn lọ sàn lọ ibi títọ́ ẹlẹ́ẹ̀kejì lọ. títọ́ alákọ̀ọ́kọ́ náà ni wọ́n lò ń bí báyìí àyà máa wà wa ẹ má níwájú àyà yìí wọ́n fi sàlàyé fún wa pé ká dúró déédéé ká máa bá ti máa gbé láàrin àwọn ẹ̀kọ́ ń yìí níbí báyìí Oni ọlọ́run bá sọ pé máa ń yòókè ilá àwọn ọ̀rọ̀ sóòrùn. Máa ń yòókè ilá àwọn ọ̀rọ̀ sóòrùn. Ẹ pàdé ẹ̀kùn bóyá ọmọ tó bá gbà máa fún wọn tán. Ọ̀yá. Fọ́mùlá ìjàmá àjẹ́bí náà ń máa mọ́ ọmọ àlejò النبي والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وحسن أولئك رفيقا وحسن أولئك رفيقا من يطع الله والرسول من يطع الله والرسول tó bá ti tẹ̀ láti ọlọ́run onye a rẹ̀ fáwọ́ ọ̀la. ọ̀la ìjàmbá ahụ. àlùmọ́ olúwa ní gbogbo ẹ bá ti fi ń dá arúhun o òun náà ti wọnú àwọn tí kẹta pé ń sì kẹ fún wa anyama bí pé ìfẹ́ Ọlọ́run wọn láti orí àlà oní ara amábọ̀ oníwẹ̀ ẹni bẹ́ẹ̀ ti wà pẹ̀lú ẹni tó bá jẹ́ títí olówá ti fi ìkẹ́ ìkẹ́ rẹ̀ ó ti fi gbò wọ́n látòkè ọkẹ́ wọn tán àwọn àwọn làwọn ń tìyìn ọwọ́ wá gbé láti fi orí tí wọ́n ń tó bá ọmọ ìhàn láti ṣe é.

àwọn ànábì ìṣẹ́gbẹ́ àwọn ṣúhàdá àti dèkún àwọn dèkún ní ìṣẹ́gbẹ́ àwọn ṣúhàdá àwọn ṣúhàdá ò ìṣẹ́gbẹ́ àwọn sọ́ọ̀lì torí bá mi wọ́n ní títòun títòun tó dáa jù nìyẹn bẹ́ẹ̀ náà ló wá ti wá tò wá ní bíbá yìí ayọ̀ lẹ́ni náà àmọ́ ní ìtòsíwájú wọ́n fi kọ́ wa bú láti bá ẹni tó dáa jù ní ẹ̀dá ẹni tó dáa jù nínú àwọn ẹ̀dá ènìyàn ti ànábà Muhammad sallallahu alaihi wasallam wọn fi kọ́ abọ́ láti bá gbé lẹ́yìn wọn àgbà náà wọ́n tún wá ń kọ́ apáwo làwa náà ti wá bára wa gbé àwọn èèyàn tó kù tá a wà lórí ilẹ̀ lọ́bi pé ayọ̀ àlẹ́bí náà àmànú Ìyá àbùn bá ní gbùdùgbùdù ìyára ìlú pátápátá ìyanu pátápátá ìyanu máa ń تصيبوا قوما ó dé lánàá, àbáwá tí wọ́n ka kí wọ́n ti wú ẹnu kalẹ̀ sí sí ní kàní. Ọ̀yá nílà ẹ máa jẹ́ àlè fún akámọ̀. In wa ìdá. Ah, ah, mo rí tó ń lọ yìí. Tọ́ máa wá káàkiri. Sábàbù sùúrù, àyà. Sábàbù tí àyà yìí òun la mẹ́nu lílànà tá a ní ààbọ̀ sí mẹ́. kí ló máa jẹ́ àyà yìí sọ kalẹ̀ bá àníwá Muhammad sallallahu alaihi wasallam. ṣe la mẹ́nu lílànà tá a láti gbé ẹ̀kọ́ ẹ máa concentrate lórí ìdá àbá ń wí. bàbá tí ẹ fẹ́ fò ẹ máa dá wa padà bí ó kí ẹ kú bí lánà àwa là ń dá yín padà. kí ló máa jẹ́ àyà yìí sọ kalẹ̀ wọ́n sọ fún alága pé ó jẹ níwà bí ọ̀jẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ̀síì ní báyìí 90 percent tàbí kó jù bá ń lọ tó ọba lọ bọ́ abẹ wọn máa sọ sábàbù nùdú àfa wa àgbà kí a máa ṣe tahrir náà ìlú ìmáàmù ibùnú kathir rahimahullah ẹ̀yin náà máa pè é tafsir bil ma'thur náà máa tẹ́lẹ̀ àlátọ́ tá a máa kà lẹ́yìn tafsir ibùnú kathir nìyẹn. wọ́n wọ́n wá ṣe wọ́n gbé oríṣiríṣi rìwáyà wá níbẹ̀ tó ń tí kó ti jẹ́ sí pé àfa àgbà ni wọ́n kì ìtàn abáyà yìí ti sọ̀kalẹ̀ ọgbàdúgba owó. àyíbá wa mọ ìwọ náà lè jáde ń bíbá ìsíta o tó jáde ilé ẹ̀kọ́ kó o tó dá apá ńlá lọ́jọ́ ọ̀la kó má bàa ṣe kó o náà máa gbé káàkiri bá wọn. dídì yìí ta gbọ́dọ̀ tó ń bẹ̀ ká tẹsẹ̀ má ká tẹjú má bẹ̀ ká wò ó ṣé kìíní yìí lọ àbí ọ̀lọ́ wọ́n ní àyà tọ́tọ̀ kalẹ̀ náà lọ kọ̀ọ̀rọ̀ àyà torí pé yáa yọ alẹ́ bí náà wọ́n fi fáàsì fún wọn lẹ́nìkan ní kọ́kọ́ ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ah, tẹ́lẹ̀ wá ní ọmọ lẹ́yìn èṣù kan ní jẹ́ bẹ́ẹ̀ kò ní bà wá lọ́kàn jẹ́ wọ́n ní fáàsì fún wọn náà máa fáàsì fún fáàsì fún ah, wọn náà máa pé fáàsì fún òkú wà lára ẹ̀ náà ah, fáàsì kì í kò sí pé fáàsì kì í náà kò dùn lẹ́nu wọ́n ní fáàsì kò ń ti ń bẹ́nu ara yìí wọ́n lẹ́nìkan ní kọ́kọ́ ń táwa lẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọmọlẹ́yìn èṣù ni tí mùnàfíìsì ni tí káfíìrì ni tí ẹlẹ́yìn ẹlẹ́sìn júù ni tí wọ́n bá ń yẹ tàbí ńlá kan ní ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà wà á kẹ́kọ̀ọ́ bùnú sólì. sábàbù nù sólì hà ọ̀kọ́ tọ̀dọ̀. tọ́lọ̀ bá wá rí báyìí ní sí àti àgbà bẹ́ẹ̀ náà a máa lọ bá ìyẹn gbọ́dọ̀ ẹ wá máa tẹ̀lé apá lọ ká gbọ́ sábà bùnú tó dẹ̀ báyìí pé ìbámu bùnú kẹ̀sí rí gbé wá bùnú tẹ̀lé rí gbé wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fasirun ní ẹbí wá ṣùgbọ́n àwọn nukọ́t ní àwọn àfáà míì wọ́n gbé yẹ̀wò lọ́tún lọ́sì wọ́n sàmára wọn wọ́n wá gbé yẹ pé a máa gbọ́ rìsọ́ọ̀tù padà bí ojú padà méje náà لازم ما ما bọ́ọ̀rọ̀ ìdírí tọ́lọ وقد تضافرت الروايات عند المفسرين عن أم سلمة وابن عباس والحارث بن ضرارة الخزاعي أن هذه الآية نزلت عن سبب قضية حدثت ذلك أن النبي صلى الله عليه وسلم بعث الوليد بن عقبة بن عبد معيط إلى بني المصطلق عقبة عقبة مثلا لدكمة أوكو ní àbá ti fi kí ló kọ jẹ ní ìsìnkú ń jẹ eh, eh, àjàjì lápèjúwe wọn ní ajá ìdí lọ́dà ń àìsàn àmójúkú ńbẹ ẹ̀yìn tó ló kọ́ bá gbọ́ bá yọ yọ ràn sí wọn níbi ìsinmi lẹ́nu pé gbogbo rà pé àti láyé àwà náà ọkọba láti ọlọ́bẹ akọba nígbàtà ọlọ́bẹ ajá ìdí pẹ̀lú ń jẹ́ ajá ìdí tàbí àdìhó àìpẹ́ àdìhó ẹ̀sì ọ̀dà àdìhó yóò pé àwọn ibò ní àjẹbà bí òbí jẹ́ àdìhó. نعم بعث الوليد بن عقبة إلى ابن أبي معيط إلى بني المصطلق من خزاعة. wọ́n ní ànábì gbé sàbẹ̀ ìdìbò kí ló kọ sàbẹ̀ yẹn ń jẹ́ báwọn rí gan Alwalid bun Uqba. Walid bun Uqba. o kọ wọ́n Walid, bàbá wọ́n jẹ́ Walid bun Uqba tàbí ńlá ni wọ́n ní ànábìrin. Nítorí àbí bá ń rán ìrìn ń tẹ́ sọ̀rọ̀ bá rẹ̀ ọ̀dà. Ẹ kọ́ ó tún dá a níwá ó tún dá a látọjú òsì ọlọ́run. gbogbo ẹ bá ti rí báwọn ọyẹ ká máa mà pé ó ní ìkàkà lọ́dọ̀ táwọn akọ òní ni ní abirán jẹ́ títí pé rẹ̀ nígbà àwọn àbújú kan máa ń rẹ̀ tàbí kan náà tàbí kan sí tàbí pọ̀ lẹ́wọ̀n tó mú un náà ó ní ó ní. ilẹ̀ abáni ni mustalik mi ní kùtà. wọ́n á lọ pé wàá bá a lọ sí bani mustalik àwọn kò àwọn ìdílé kan tó jẹ́ sí pé wọ́n ń jẹ́ báwọn. ìyá àti àbí sọ̀dà pàṣẹ. wọ́n ní kọ́ lọ gba kàkà àti wọn wá wọ́n ní kọ́ lọ gba kàkà àti wọn wá àwọn tó ti ṣe Islam wọ́n ti ṣe Islam. ọ̀lẹ́mà balọ́gọ̀hún màjí òhù àwòlẹ́mà sẹ́pítọ̀ òhù màjí àhù. فإنهم خرجوا لتلقيه أو خرجوا ليبلغوا صدقاتهم بأنفسهم وعليهم السلاح. So, àwọn aráàlú Banil wọ́n wá gbọ́ pé ah, wàlẹ́ ti fi ń bọ̀ òṣìṣẹ́ ànábì ti ń bọ̀ sallallahu alaihi wa sallam àwọn ya ah, ìṣẹ́ bá ń bọ̀ ẹ jẹ́ kí ẹja gbìyànjú káwa náà múra dé lọ ń bọ̀ wá. bí ẹ ti wá múra dé ọwọ́ ayé àtàkùn níyànjú ti máa múra dé àlejò wọ́n á múra dé wọ́n á múra dé inú ilé wọ́n tún ní ẹ̀mọ́jà dónú ilé ẹja lọ pàdé ẹ̀ lójú ọ̀nà tó ìgbà tí èèyàn fẹ́ wá láti Èkó ọfẹ́ wá bá ọ ní Ìbàdàn ọwọ́ àyìnbó nù lé ẹja lọ pàdé ìbò ní tóge tó fún wa wá ń lọ wọn ò wá lọ lásán wọn wá kó gbogbo nǹkan ìjà lọ́wọ́ wípé ara ìgbà máa ó lè di wàhálà lójú ọ̀nà ẹja àbámu nǹkan ìjà lọ́wọ́ ẹ fẹ́ pàdé gómìnà ẹgbẹ́bọn lọ́wọ́ àti àdá ǹjẹ́ yọ wọ̀lú ẹ̀rọ oníwọ̀lú máa yọ padà níbi àwọn ilé ọ̀yà gbogbo ní abáwájú wọn tàwọn tí ń wá àwọn àfùgá àwa múra lọ́wọ́ bá wọn lọ pàdé wàlí bí wọ́n ti ń sọ ìwáyà rẹ̀ nìyẹn wà á. wà á nà lùwàlí ìdàbàlágọ̀hù annahum kharaju ilayhi bi tilka al-hala. nígbà tí ẹ ń dá nínú ìran wàlí ibn Uqba tó gbọ́ pé ẹ́ tóbi ọmọ rẹ̀ bí gbogbo ara ni ọ̀nà àbáyọ rẹ̀ bó ti gbọ́ pé wọ́n padà lọ wọn kó ba ẹ́ èmi nìkan tí mo kàn lọ pé kí n gba zakati wá báwọn wọn ha wọn وهي حالة غير معلوفة في تلقي المصدقين. Kọ̀sẹ́nì kankan tó gbọ́rú ẹ̀ láyé rí sí abẹ́ wẹ́kọ́mù yìí, àwa sì bá pàdé. Ẹ wẹ́kọ́mù àdírẹ́sì, ẹni tẹ́ nìkan ti wẹ́kọ́mù àdírẹ́sì, ọwá dé, ọwá ó sì gbé ba, ó ní ẹ bá ń kó ba mi o, mo fẹ́ sí wẹ́kọ́mù àdírẹ́sì, bá ń kádà rẹ o, ọwá ń túbọ̀ gbogbo àti ọwá kó gbogbo wọ́n ní wọ́n yìí pàdé àlejò báwọn ní ìwà lójú gbọ́nà àkọ́bá tó wá rí báwọn tó bá ti wá túmọ̀ ẹ̀ sọ́nà sí ọ̀dà. wà á jẹ fẹ́ tó náà tó anahum yuriduna qatla. ẹ̀mí ẹ̀ bá sọ fún gbẹgbẹ́ mi wọ́n jí ẹ̀mí aláàyè wọ́n lẹ́nu wọn sọ fún wọn pé ẹ́ èèyàn á máa pàdé ẹ̀kọ́ fún ẹ̀kọ́ padà lọ́kọ́ ẹ́ jẹun tètè padà ilé wọn fẹ́ pa mí nìyẹn bóyá nǹkan ti yí padà Islam mọ́ أو لما رآهم مقبلين كذلك على اختلاف الروايات خاف أن يكونوا أرادوا قتله إذ كانت بينه وبينهم شحناء من زمن الجاهلية ومن دوا فتفريبا نقول وليد بن عقبة كنت تقول بإسلام ìdílé rẹ̀ àti ìdílé àwọn kòtá wọn a máa ń nàkan fún àwọn fún jàǹdì ọ̀gbọ̀n ìdílé rẹ̀ wọn a máa jàǹdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kí wọ́n á rán sí àwọn àdílé yẹn ó tún wọ́n fún ní ìwé pé kọ́ máa jẹ́ títí bóyá àwọn tí ní ìfẹ́ gbẹ̀ kan gba ìgbà tí ìsìlámù ò tíì dé ẹ̀ táwọn òdìbò àwọn bẹ́ẹ̀ rán ró bí ọ̀là bẹ́ẹ̀ ni bí àwọn kìíní wọn ò gbàgbé àná o bí wọ́n fi kó bá àtẹ̀rẹ̀ lọ́wọ́ yìí jẹ́ títí padà o kọ́ máa jẹ́ títí mi wọ́n á fi ṣe. ọwọ́ lọ́ọ́ rọ́ọ̀jì هذا ما جاء في روايات أربع متفقة عن متفقة آه، بصفة خروجهم إليه مع اختلافها في بيان الباعث لهم على ذلك الخروج نعم وفي أن الوليد أعلم بخروجهم إليه أو أن الوليد جاء إلى النبي صلى الله عليه وسلم فقال إن بني المصطلق إن بني المصطلق أرادوا قتلي وإن في بين الوليد قد أسمى جنان لبا لبا يا رسول الله إن بني المصطلق Aráàdù Kátìlì. Wọ́n fẹ́ pa ní owó wa níbi àwọn tó rán mi lọ́wọ́ wọn wọn náà bá tiẹ̀ fi zàkálẹ̀ lásán ti san. Máa kí wọ́n pèsè gbò láti bá àwọn ẹgbẹ́ ní ìní, ah, wọ́n yà ti kò padà wálé o. Báyìí náà wọ́n máa nàrú zaka. Bàbá ti bá Rasulullah sallallahu alayhi wa sallam wà hàn máa yẹ bàtà ilé ìlú. Wọ́n ní ìṣẹ́ ọlọ́run á bínú sí nǹkan tí wọ́n ṣe yìí. Ọwọ́ nàbà ní kí àkáàbí wà lójọ lọ ọbẹ̀ kọ́ lọ chẹ́kì pé èyí kan náà lọ bá wọn jẹun lọ kọ̀ǹbáàmù lọ òwe sí bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ nínú ìwà ayé àti níwọ̀n nígbà tí káàtì wà lójọ débẹ̀ tó débẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ wọ́n dúró lálẹ́ àbẹ́bí ni wọ́n mọ̀ wọlé o ní wọ́n ti wí inú àdìsí ẹni o nínú ìwà ayé àti wọ́n ní káàtì wà lójọ wọlé dára o ṣáàtì náà o ṣẹ́jú lórí ẹni wọ́n ní ngbò ti àtúnbà báyìí ní ń gbọ́ òun lọ́sàn-án ń gbọ́ òun ló sì àwọn eléyìí àwọn òkè fèrè wọn ká ló wà ní ọwọ́ apàdà lọ bá padà àwọn ń tún gángan fún ara wọn kò zakat wọn fún wà نعم فكان رسول الله صلى الله عليه وسلم يقول وانا حديث جاء في في التعليب يعني ما بعد في بالي بس وانا ما بتاكل التثبت من الله والعجلة من الشيطان هو آه، بقى ما بين العجلة من التعني رعاية يعني تعني من الله أو من الرحمن والعجلة من الشيطان آه، حديث يعني في بالك بينهم في يبي آه، الولادة نجد ti wà lọ sí. fàhádà tẹlifíṣọ́ àti rìwáyà. ó mú rìwáyà ṣùgbọ́n ìmọ̀ta kó wá báyìí pé káká jẹ kakọjá ń bẹ kakó ń bẹ hàn ájúmọ̀tì tí wọ́n ní ààyè ìjọba wọ́n ní màdí ànábi tí káàlùfún wà lídìí wá dọ́dọ̀ ànábi sọ́lọ́ lọ́wọ́ àríwá kẹfí mọ rìwá àyà nìyẹn wọ́n ní màdí káàlùfún wà lídìí wá padà dọ́dọ̀ ànábi olúwa sọ àyà kalẹ̀ pé. يا أيها الذين آمنوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. wọ́n yọ̀rọ̀ sọ pé ń já àkúnfà wọ́n ní wà lé ìbùnà ọ̀túbà ní àná ń bá ó. ìrìn já àkúnfà ṣe kọ̀ wọ́n bí a ṣe tú lọ nìyẹn. sọ wá lọ́rọ̀ jẹ náà mọ́ bìlẹ̀ sí ìdájọ́ gbọ́n táwọn ní màá sọ kọ́ọ̀lẹ̀ ọ̀làmá. kọ́ọ̀lẹ̀ ọ̀làmá hí ẹbí àtàní ìdàlẹ́ ìsàmì àṣẹ ìṣẹ̀ṣẹ̀. wọ́n ní gbogbo olùwáyà pátá tí wọ́n ń gbà wá ń di sábàbí nùsùlù àyà wọ́n ní gbogbo olùwáyà tó ń wà híyà gbogbo olùwáyà tó jẹ́ sí pé ọ̀là láàfíà. tó òun náà lẹ́yìn tí ń ti gbogbo ń tọ́jẹ́ kàbá ìròdùn náà. kò sí kàkà dọ́jọ́ lójú ń bẹ̀ ó tún ti ń rọ́ọ̀lù iná tọ̀hún ẹ̀ sì ń rọ́ọ̀lù iná tìbí náà wọ́n yẹn dọ́pẹ̀ fásitì. àwọn ó jẹ́ títí sọ̀gá ìròdùn náà bí wọ́n asọ́rọ̀ àlẹ́ wípé ó dúró pa lórí sọ̀gá bóyá sìgá lásán ní nfààní wọ́n sọ sọ sọ sọ fún pé má fa sìgá mọ́ fa sìgá mọ́ ìwọ wá wọ́n fi sinú wọn pa yẹn náà sìgá ẹ̀rọ arẹ́gbẹ̀ ilé òní mú wàlìjẹ́ náà kára kan ní ti ní ti ń pa kára náà kan ní ti kára kan ní ti ń parí ìkan ní ti kára kan. àwọn ẹni bó ti jẹ́ sọ̀tà ẹrù ń bẹ̀ ní náà wọ́n ní a ló ń ná. ẹni tí ń fárun gbà kọ́ máa gbọ́ tiẹ̀ náà báyìí náà. ó lè pé sọ́ra àdìsọ́ máa pé tàbá ẹrù lónà tó ní kí wọ́n fárun ọmọ yìí lè mọ́mù tó jẹ́ sí pé fásitì ló kọ rẹ̀ ọ̀yẹ́ kọ́ jẹ́ lè mọ́mù gan-an. wọ́n ní àwọn onímọ̀ ní ayẹyẹ fásitì ní ìmáàmù ìmáàmù yìí jẹ́ fásitì bí ẹjẹ́ bárùn bá dá ọfà fáfáfá ọ̀dà ń bò tòrótòrótòró. Mọ́ bọ́ máa ń dọ́gbọ́ ọ̀dọ́ ó ní wà láàyè ọmọ ìyá ọtún máa sọ̀yàn darúgbó níbo ló ní gbóná àtẹ̀lẹ́tẹ̀lẹ́. Táwọn ọmọ ìyàwó ti ti dáhùn pàtí ní ìdáhùn tí mo máa tàbí àjò. Wọ́n ní lọ pé ọmọ ẹ̀ gan ní jẹ́ kí ìyàwó wà ti fáì. Ìwọ́ tó fi ilẹ̀ nítorí ẹ̀sìn Ọlọ́run wọ́lọ́gbà ládàá. Oríwọ́ tó fi ilẹ̀ nítorí pé fásitì lásán ni ọ̀la nìyàn. Ní wọ́n bá ti àgbọ̀n rẹ̀ òun ìgbà ìgbà ìyá ìhá ni ìhá ń dàgbà rẹ̀ kì í ṣe irun mà ò ní ládà kàkà lórí ẹ̀. wọ́n ní ẹni tó bá dúró ti ẹ̀sẹ̀ kéékèèké náà tó lóun wọn máa ti lọ sí ọ̀fẹ́ kó ń bẹ̀ ẹlẹ́ni náà ẹni ẹni lébẹ̀ lẹ́sẹ̀ tí ló kọ́ tiẹ̀ náà. wọ́n ti ẹ̀jẹ̀ pẹ̀lú pàṣípò nínú ìṣẹ̀rẹ́ à. náà nínú tíra tẹ̀síìrù míì wọ́n ní ìdánwò ọba ń sọ ń bẹ̀ nígbà tó sọ pé. ìrìn Ọ̀rẹ́gbọ́ pé ń já àkùn káàdìbọ̀. Wọ́n ní káàdìbò ní túmọ̀ fásitìkò náà. Káàdìbò ní túmọ̀ fásitìkò. Wọ́n ní kìí ṣe gbogbo fòstáà. Gbogbo ẹni tí ń ṣe nǹkan yẹn láì gba information ẹ̀gbọ́n kọ́ wa. Wọ́n ní torí ìròyìn lásán ní abẹ́ sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀. Wọ́n ní tàbá abẹ́ sọ̀rọ̀ ìròyìn ẹni tí ń parọ́ ẹgbẹ́ nínú ìtọ́.

ọ̀njà lóru ọ̀njà ní físíkà ó tún jà ní ohun kílẹ̀pẹ̀ inú íńtánẹ́ẹ̀tì eh, ẹ̀hẹ̀ gbogbo ẹ̀rọ máa jà tó bá jà tí wọ́n ti bá sọ pé kó lóṣù jẹ́ ah, ah, ẹ̀náwó láti jẹ́ ah, ọlọ́run pé ọwọ́ òun fẹ́wọ́ lánàá ni ó sì tó jẹ́wọ́ òun ọ̀ma ọlọ́pàá ń dùn wọ́n ní dúró ilé ìbámu information wá wọ́n ní ẹgbàá Ìwọ́n náà gbọ́ yíwá ní ìfúnfẹ́ mọ́ pé ayà ẹ̀ ayà òṣèlú. Ayà òṣèlú. Ẹ̀ táà fi kayé. Kí ṣe bóyá ìmáàmù nìkan ní ọmọ ìmáàmù ọbẹ̀rẹ̀ ọlọ́run lẹ́nu ẹ̀. Tọ́ba mú àgọ́dọ̀ gbọ́. Torí pé ń táyà pé fásitì ń a pè káàdì èèyàn bá ń jẹ pásítọ̀ ó jẹ́ èyí parọ́ o a sì máa láwo olóòsà jẹ́ sí pé àtọ́bà sọ nǹkan fún yín àà yìí kan bó ti rí náà lónìí. wọ́n ní ilé òun torí tí wọ́n máa sọ wípé bá tí kò pàṣẹ òṣìṣẹ́ Islam àgbọ̀dọ̀ gba information lẹ́sìn kì í sí bẹ́ẹ̀ o pàápàá jùlọ tó jẹ máa yí ni o tọrọ pé tó jẹ mẹ́sìn kò lè dá sí bẹ́ẹ̀ rẹ̀ tó jẹ nípa ayé mo tó fọ́ bá yẹ òṣèlú láyà àtọ́fà àti tí gọ́ọ̀mẹ̀ntì báyìí lè implement ẹnu síyáàtà nínú politics yẹn yóò àṣìṣe lọ́pọ̀ owó títí owó ti dànù yóò reduce ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń dá wa láàmú jù láwùjọ yìí àìmọ́mọ̀ tó máa ààyà wọ́n ní fáásì kò ń bẹ̀ ń jẹ́ra pé káàdì òpùrọ́ nìyẹn tó kúrò bá mú information wá kódà ọjà àbá kódà irungba ẹ̀pọ̀ gbogbo nǹkan tí màtá wá nílò bí níbẹ̀ lára rẹ̀ ìdí máa tún lé ní ṣùgbọ́n a tún lè kú lára rẹ̀ kọ̀tán ọ̀rọ̀ lọ́mọ yà àwọn dáwà gan mọ̀ tó jẹ́ sí pé ṣùhánà náà àtọ́wọ́ rẹ̀ irọ́ pẹ̀lẹ́ ní ẹ̀fẹ́ tí ń wò yẹn àfáàní láti ní lọ́dọ̀ ẹ̀yìn ẹ̀yìn àwa la mọ́ra wa níbi ara ẹ̀ ìmọ̀ pàrọ̀ gan mẹ́rin tó wò yẹn yọ gidi ṣẹlẹ̀ ni ọwọ́ àmú information àti ìyàwó àgbà wọlé tó lè bọ́ jẹ́ bóyá dọ́kítọ́rù ni àbí pòfẹ́tọ̀ ni àbí kìnìkan ní àgbà wọlé wọ́n kì í ṣe bẹ́ẹ̀ wọ́n láyà yín tí ń sọ ọ́n ń bẹ̀yìn wọ́n ní hásílà tó jẹ mọ́ ní àti máa gba information nìkan ní sọ fíṣkù ti sọ mẹ́rin kéde fíṣkù tí ní nìkan wọ́n ní pàápàá jùlọ ní tó jẹ mọ́ ní ti mú alẹ́ yẹn ìnáàbà information ni náà ń sọ pé ǹjẹ́ ǹjẹ́ àkùnkà ti pọ̀. ẹni tí ẹni bá wá sí ẹni tí ń parọ́ bá wá bá yín ẹni sọ pé òkì ẹni sọ pé ẹni tí ọ̀lẹ́sìn ẹni tí ẹ pé irọ́ ni irọ́ ni gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá mú nǹkan mẹ́ta wá bá yín kí ni kẹsẹ̀. Kàtàrà ìyá inú. Olúwa ní ẹ̀yẹ̀wò dáadáa, ẹ̀yẹ̀wò fínífíní. Kàtàrà ìyá inú. واعلم أن ليس الآية ما يقتضي وصف الوليد بالفاسق تصريحا ولا تلويحا. Ibi táwa fi wá fẹ́ wó ونبي عباس صلى الله عليه وسلم أن ليس الآية ما يقتدي وصف الوليد بالفاسق تصريحا ولا تنبيها أن ليس في الآية أن ليس في واعلم أن ليس في الآية ما يقتدي وصف الوليد بالفاسق تصريحا ولا تنبيها ويلا مو كما حدا نقول رواية أبوني ما ما وايا دانا رواية نقول wọ́n wá كونت وايا ما rẹ̀ mọ́kùnrin ìpàdà pé kọ́mọ́wọ́ inú wọ́n ní gbogbo lọ́mọ pé ìwà ayàtọ̀ gbọ́ nǹkan wáyé ẹ̀dànù pé kò sí ń bẹ̀ o tẹ̀sírí ìlàmẹ́lẹ̀ tẹ̀lúwí ìpàdánù wípé wàlí òní ọlọ́run gbà lérò pẹ̀lú fásitì láàrin wọ́n ní kò sí ń bẹ̀ o táwọn ọ̀gá máa ń sùn jì kan pé ìlàmẹ́lẹ̀ tẹ́tún ní sùn bẹ̀ sí pé kápàdánù ó fi yọrí pé àti ẹ̀gbóòrùn wàdí ìdùn bí kínú níbi ààyè àgbóòrùn ẹ̀ rárá ni tàbí ànábì ni ọ نعم وقد اتفق المفسرون على أن الوجه الأول جمعنا فقره وأن اتفق المفسرون على أن الوليد ظن ذلك كما في الإصابة من ترى الإصابة إمام وحافظ بن حجر كانت فيه وأن انتوفى وأن بكون فيها وليد قد يكفين تلانشة وليد بن أقبى. شوف الطلع والي وأن ظن ظن ذلك ولورو بين يقول بيان وفي بعض ló fi segin ló fi padà wà lé. wọlé sàfẹ́ riwaya ti máa yọ ẹ̀dì anahu ta amada kẹ́dìbà. wọ́n ní kò sí inú gbogbo riwaya tí a jẹ pé à ń kà náà tí ọ̀lẹ́sẹ̀ ń lẹ́nu náà njẹ́ obìnrin lè máa pé ó mìíràn láti lọ parọ́ bá nàbì sọ́nà bá wà ní ọ̀la. nígbà tí ọ̀wà mìíràn láti parọ́ wá parí ẹ̀ wọ́n ní ká wá pé wà ìlú láàbò ìbàdí. wà قال الفاخر قال الفاخر إن إطلاق لفظ الفاسق على الوليد شيء بعيد ونقول في بام كواب الوليد وكواب الفاسق وجينا بو كلما لأنه توهم أو دبني يا ما دبا إما تبا يا كان آه يا هو ọlọ́pàá wọ wálé àbí àbí sọ́jà fẹ́ wọ wálé wọn náà fẹ́ wọ wálé fámìlì rẹ nígbà tí wọn ń bọ̀ ọwọ́ akó gbogbo nǹkan ìjà lọ́wọ́ ọwọ́ anáàlà

báyìí pé àwọn olóògùn náà ní tó kó lè tó kó pàrọ̀ tó kó àkọsí àti gbogbo nǹkan àti àgbà gbogbo nǹkan ló kó lọ́wọ́ tó wá wọṣọ olówó ẹyọ lọ́rùn tọmọ fún òfin ah, ah, fàdéyí olóró eléyìí o eléyìí ní oṣù ẹ̀fà dé fàdéyí olóró ọ̀rọ̀ apẹ́ náà fún jẹ̀kú máa bá olóró rẹ lọ kọ́ máa rú ọ lọ. náà wọ́n ní torí pé wàlẹ́ ìdìbò àká wàlẹ́ ìdìbò náà ọ̀pá ọ̀ sọ̀spẹ̀tì wọn ó sì jẹ́ kọ́ sọ̀spẹ̀tì wọn náà lóòótọ́ fẹ́ẹ́ tó bá ní làákàyè Mọ̀fánná fa afá à. Ẹ ọwá rò bẹ́ẹ̀ ọwá àti mistake. Èmi tó rí ló fi dájọ́ tó wọ́n ní wọ́n. Ọ̀dùnmọ́ pé ó dá yìí sánmà fásitì. Ìjẹ́ ní tó bá wá ṣe mistake àmọ́ pè ní fásitì nù sí yàrá. Ẹja ronú dáadáa. Ẹja pé wà ní ìlú ọ̀rọ̀ lónà ọkùn bà wá ní ìjà àtúnfà ṣe fún ọlọ́run bá rú. Ẹ wà sọ àyàkálẹ̀ tó lẹ́ni tí ò tẹ́ mọ́. نعم والمخطئ والقاعدة أن المخطئ قد يسمى فاسقا na فاسقا ẹ máa ti lè ṣe ìjà ìpè fásitì tó bá yẹ pé báyìí gbogbo mistake mm-hmm. wa o kóńtò bẹ́ẹ̀ kì wa ah. mi ولو كان الوليد فاسقا لما تركه النبي صلى الله عليه لما ترك النبي صلى الله عليه وسلم تعنيفه نو ان دوما يزي بي وليد با parọ́ lóòótọ́ ni ṣé ń gbò délé òun láti rí tó lọ́dọ̀ ọmọ ẹ̀sùn lọ wàlẹ́ yìí tó yẹ káàdà bí òfìlẹ̀ kan máa lọ́wọ́ ọ̀rọ̀ fún àmà ọmọ jọ̀jù ọmọ jọ̀jù wọn rà á wàlẹ́ yìí tó tá a fi ọ̀sìn kà bọ̀ ànábì ọ̀wà rí náà sọ̀rọ̀ bá wàlẹ́ yìí mo fi ọ̀sìn kì í bọ́ mẹ́ẹ̀ wọn ò rí báwọn wọ́n nínú rìwáyà tí wọ́n gbà wá náà wọ́n fi sọ̀rọ̀ yóò wá sí sọ nǹkan mi ò rìwáyà náà láti mú ọ. wọ́n ní rìwáyà wa lọ wò pé ọ wà bẹ̀ pé wọ́n ní àdínábì sọ pé. pé wọ́n ní ẹnu dánàbí wí mẹ́ta sọ pé rìwáyà náà ọ̀tẹ̀tẹ̀ lọ àtàbáyún ní ọlá wọ́n lè ájẹ́lá ti nà ṣe fáàn. pé ọwọ́ àlejò kùrọ̀ kan dákẹ́ báwọn wọ́n á sọ pé à ká máa farabalẹ̀ ọlọ́run ní máa ń rìn àti bẹ̀rù. sùmọ́tì yàrá jẹ́ rọ́ọ̀sì ìṣù dáàmú èèyàn.

دعاة نعم لكن لكن قال ابن عاشور ابن عاشور طاهر بن عاشور رحمه الله وتطيع وانا احسب ان عملهم كان حيلة منه كبراء او لو لو لو كنت كان هو عن بقى من عوام او من wọ́n ní dáwọn ẹrù káàkiri ẹ̀fẹ́ ìwà rẹ̀ àwọn iṣẹ́ aláàbí ti dáwọn jù àbáwọn àwọn aláàbí ti ọkọ̀ tí gbogbo àti ìsìn wọlé tó kọ̀ lọ ṣùgbọ́n káàkiri ẹ̀wà ayé pé àwọn káàkiri ẹ̀gbá káwí bẹ́ẹ̀ àwọn tọ́sí fún àṣù wọn wá fẹ́ sọ ìdí ìmọ̀ kan jáde fún wọn ní ìdá àbẹ́mú jáde ní pé. anna amalahum kana hilatan min kubara'ihim. àwọn kùdá àyẹn kí wọn lọ pàdé wa níbi yẹn kí wọn lọ kó máa kàdá nǹkan wọn ní pílánì. pílánì ní. kiri yẹn ọgbà ìpìlánì wọn kiri fún wọn fẹ́ yọ kàkà wọn ti kó kàkà lọ́wọ́ wọn wá kó bàn wọn kàdà wọn lọ pàdé wàlẹ wọn ní pílánì wọ́n ní kí ni plan ti bẹ̀rẹ̀ abẹ́rẹ̀ wọ́n ní torí pé. aláǹsirọ́ ti lọ wà ní ìjà ní gbòkólù fi háyé hìn. wọ́n ní àwọn àgbà wọn àwọn baálẹ̀ àwọn baálé àwọn ọba àwọn kankan àwọn olóyè wọn kí wọ́n jẹ́ ìdílé ọ̀gá yẹn àwọn yẹn wò ó ní ah, láì fi ní fún wa. láì fi ní fún wa. ẹni tó jẹ́ sí àwọn bàbá ńlá wa àti àwọn bàbá wọn. Wọ́n máa ń jà láàrin ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ah, ọwọ́ wa ní ti máa dùn wọ́n jù. Hmm. Hmm, ọwọ́ àwa, àwa kò dáa àwa là máa ń ojú wọn rí màá bo jùlọ wọn wá jẹ́ pé kánú ọmọ wọn yóò wá jẹ gàba lójú ọyá máa gbé múnà ká ti tẹ wá nígbà tó ní bí wọn náà ti máa sọ pé àwọn òsè máa yẹ̀yẹ́ àwọn ará kan Ọlọ́run kọ sànú wa ọ gbọ́dọ̀ gúnra kankan o ṣùgbọ́n ní Ọlọ́run ti àwọn ẹ̀dá kan bákan lápòjúwe ní ìdílé bá ní ọ̀fẹ́ dáko yìí ọ̀fẹ́ dáko òkú ńlá fáàmù ńlá àbá mùdíbà hàn onífàmù ńlá ọwá jẹ́ bí ìkà ọwá fẹ́ gba àwọn tí wọ́n bá oroko. ṣé ọ dábàá ara Yorùbá fún ọgbà àárín àwọn ará wọlé dábàá bá bàbá ẹ̀tọ́ tó kìkì ń bọ̀ ìyẹn tó kù ló kù yàbí ìran tàbí kó pé àgà ẹ̀yìn bẹ̀rù tó kẹ̀ dàbí má kú dàbí àgà nítorí nù tó ọmọ pé ìran ìran ohun níta bá ń torú tùbà ṣọ́rọ̀ bọ́lọ̀ ti dá wa nìyẹn o. bóyá àwa náà ti jẹ́ àwa dúdú náà ti rí lọ́dọ̀ àwa funfun. ọgbọ́n ilé dúdú lọ́n bá yí ni ọjọ́ mọ̀ pé èèyàn dúdú lọ́lẹ̀ pọ̀ ọlọ́lẹ̀ o fáàkì mọ́ sọ fún ọyọ o ọlọ́mọdé alọ́lẹ̀ jẹ́ mi yàrá kìí àmọ̀lẹ̀ ọmọ yẹn pé yàmọ́ yàrá ń jẹ báwọn. ìyẹn dúdú lọ́lẹ̀ tó o lè jáwùjọ ńlá kan tó jẹ́ pé àwọn ọmọ lọ́wọ́ à ń bẹ̀ iṣẹ́ tí ò ní láárí. iṣẹ́ tí ò ní láárí. ẹ̀ẹ́n náà wọ́n máa sọ ẹ̀rọ wa lọ ń lọ UK tó ń kẹ́yìn. wọ́n rò pé wọ́n ń dùn wọ́n tẹ iye owó tí wọ́n rí ni ọjọ́ wọn fara mọ́ ẹ̀gbin tí wọ́n fara kú níbi tí wọ́n wà yẹn ọkọ̀jà bẹ́ẹ̀. ìyẹn díẹ̀ péréte ní ṣiṣẹ́ yìí nù wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí ò ní láárí táwọn àrán yẹn ò lè ṣe náà làwọn bí kọ́ máa dín náà fún kọ́ máa odidi tó jẹ́ tó kàwé cabbage àbíkọ́ máa ṣe gate man ẹ̀yẹ̀ máa tọ́jú àwọn ìyá arúgbó àwọn ìyá àgbà àwọn bàbá tí ò lè ṣe mọ́tò ti ń bẹ láyé máa kúlẹ̀ nání ọgbà náà obìnrin ní ṣe nání ńlẹ̀ wọn bẹ̀ ọkùnrin ṣe nání lókèrè dáadáa. wọ́n ní ìran yẹn ìran àwọn kùdá àyàn wọ́n wá ń wọra wọn yìí pé ọwọ́ àwọn máa ń dun àwọn ìran wàlẹ́ ìdìbò náà ọkùnrin. ọmọ àwọn yẹn wà wá? a àbùkù ní fa o ẹja ẹja ọgbọ́n ẹ̀wẹ̀ iṣẹ́ ànábì òde kọ̀ sọ̀rọ̀ làwọn ẹ̀rọ bẹ́ẹ̀ náà máa sí wà láti fi padà padà àdúgbò padà ẹja òru òru bóyá ó sílé ah mo kí bàbá wa ah kí ni débẹ̀ wọn bẹ́ẹ̀ ni ọlọ́run bá lẹ́sàn-án

yọ padà kò ní dábùkù fún wa lọ́dọ̀ àwọn èèyàn pé orí ti wá dìdì báyìí àwọn àwọn tẹ́ẹ̀ máa ń nà lánàá ọmọ wọn ní sọ pé mútàkà jẹ wá baálé mútàkà jẹ wá baálẹ̀ mútàkà jẹ wá olóyè ah, ọmọ àwọn táà máa ń gbá ń pàkọ́ yẹn lọ́wọ́ dé àgàtú wá dé nìsín àbí ọwọ́ ajẹ ṣíṣù máa mọ̀ fún woland ó sì lè jẹ́ ọ̀rẹ́ ìjọba ó lè jẹ́ tẹ́yìn ọ̀bá mọ̀ tẹ́ẹ̀bá ní mọ̀mọ́ sáàgbọ̀n nìkan ló fi kí lónìí mà àdàbí dé ó di àtàwùjà ọkọ̀ òṣogbo lánìí ẹ̀yìn kíni kíni kíni rẹ̀ ṣùgbọ́n yóò máa ká wa lára ní pípò lójú wa jẹ ọmọ ń jẹ báyìí ó ọmọ aláṣọ wa máa dùn wa ni ṣùgbọ́n wa bá mu wá bá mi àwọn èèyàn wọn yìí ń pé ara ni wọn ò fún ní òkòtò àmì ànìjẹ́ kí wọlé fún ọ kú bá kọ wọlé ẹjá síbẹ̀ nípa afẹ́ lọ kú zakati fún lójú ọ̀nà ṣùgbọ́n ẹ mú dà lọ́wọ́ ẹ mú gbogbo ẹ̀ lọ́wọ́ mú ọ̀bá gbọ́ pé àpẹ́rù lọ́wọ́ wa tún mú dà lọ́wọ́ kò láyà rẹ̀ yọ padà tọ́wọ́ ìfi padà àwọn mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́run rán ẹlòmíràn nínú ìwà ayà mi ti ń gbà wá wọ́n nígbà tí wọlé fún ọ kú bá padà sí wọ́n láwọn yẹn bí wà ní ìpínlẹ̀ wọn bá ti ń tọ́jú ànábì báyìí kò ní bí wákàtí mélòó kan lọ wọ́n ti kó sàkà àdùn àfọlá pé yàrá òdúrà lọ a ní àwọn akóbọ lójú ọ̀nà ni bí kò sí pàdé wa kọ́ gbà <laughs> láàbá rí mọ́ àwọn yusuf nígbà tá a bá rí mọ́ òun àwọn akóbá ìwà ànábì sọ́nà bá wà lẹ́yìn àgbẹ̀lá ẹ̀rí nǹkan báwọn wọ́n ní wọ́n ní ara tí àbá wa tọ́jú fún ويؤيد هذا ما جاء في بعض الروايات هذا الفرق ẹlẹ́ẹ̀kan ní káàbí máa pé sábàbí lòdú ni ẹ má gbá o tó jẹ́ kí n dúró lórí ilé mo mọ̀ sí mọ̀ ń lọ o torí àwọn ẹlẹ́nu kótókótó àwọn ẹgbẹ́ wọn rúrùkú dáwọn tàbí àdínẹ́gbà Muhammad ọpọlọ wọn tọ̀sí fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tó lè máa gbàgbọ́ yí àwọn ọba àwọn àyà báyìí wọ́n nìdí ọpẹ́sàn ọpọlọ dábàá ọpẹ́sàn ọpọlọ wọn tí wọ́n tó bá wá sẹ́yìn tó ní ìtú ìtọ́jú bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ojú tó yí wọn padà àtúndì tí wọ́n wá káàkiri nìyẹn ويؤيد هذا ما جاء في بعض روايات هذا الخبر أن الوليد أعلم بخروج القوم إليه وسمع بذلك ولعل ذلك الإعلام موعز به إليه ليخاف ويرجع نعم وإن تيوتو في إلى فايت فايت من أخبار بارو إيه، إن بميت نبع على أجمل أتفاقي أفعل إيه، أتاك من عشور وإن أعوان بلين يتفقتي òun náà wáá gbọ́ àwọn alédè náà já pé ti náà wọ́n tún lẹ́nu kan náà sí ìsara wọn náà sí lọ́gbọ̀n lọ́sọ̀kan pé wọ́n wọn ni ilé òun náà fi yọ ẹni tó asá lọ nítorí náà ni ó rìpọ́ọ̀tì fún àmẹ́bọ̀ sọ́lá ọ̀hún ẹni tó wá rí ẹni tó wá rìpọ́ọ̀tì lẹ́wà máa gbé gbólóhùn fásitì lé lórí èèyàn jalè wá ń pè ní kíni ó lè sígbà ومما ومما يؤلف هذا التوجه ورود لفظ فاسق نكرة. wọ́n ní inú dáàtọ̀ fi fún ọ̀rọ̀ lẹ́yìn òun náà ni pé kẹ́ni pé wà ní ìdùnnú náà kú bàbá yẹn ayé yóò wà ní alifásik yóò wà ní. àbílẹ̀ atúfẹ́. ìrìnà àkùnfà ní kùnú ìyàrá ìrọ̀ àtàbàyàmù. فتبينوا أن تصيبوا قوما بعادة فتصبحوا على ما فعلتم نادمين ويورود لفظ ورود لفظ الفاسق نكرة ومن ثم عام نكرة وهنا شهد كشاف طيب وفي تنكير الفاسق والنبأ شياع في الفساق والأنبياء آه، والأنباء آه والأنباء آه. كأنه قال أي, أي فاسق جاءكم وين سمعنا يعني. إن جاءكم أي فاسق لنفس أي نبأ فتبين فيه wọ́n ní kì í ṣe pé àwọn àmàtí mẹ́rin pé fásitì pé wàlídì múnà ọkùnbà ní àwọn ẹlẹ́ẹ̀keje ojúkọ̀ọ́ ẹlẹ́ẹ̀keje. wọ̀kọ̀dé sáfàkọ̀ máa ń tẹ́ ọjọ́ mọ́ nílùú wàlídì múnà ọkùnbà. wọ́n ní gbogbo àwọn tó kọ biográfì nípa wàlídì múnà ọkùnbà gbogbo tíra àwọn àlejò ọba ni o àbíkí níkan ni o gbogbo tíra tàbí tíra aláàmì nù bàlá mi àtàwọn tíra ti ti kán jámà àwọn àtàbí ànínẹ́tọ́lọ́bí ọlọ́ọ̀kàlá àtàwọn níbo wọn tiẹ̀ ti sọ̀rọ̀ wàdúrà bọ́nà wọn kó bá pé à ah, kí èsì sàn wọn ní gbogbo ẹ̀ ní àwọn onímọ̀ yẹ o wọn ní kò sí kankan bẹ̀ sí wọn ròyìn ẹ̀ ní tí ọ̀dà báyìí على على أنه كان شجاعا ولكن ما بيقول شجاعا ولكن كبيرا وليدا جوادا وأن يقول لني فيما طرفك وكان ذا خلق وكان ذا خلق ولوالداتا wàmúrú à. wọ́n ló tún wá ní ìyàlá ìyá ọmọlúwàbí. sẹ́ǹtẹ́ ń ròyìn báyìí ní owó biography ẹ̀ náà àárín àárín kan àsọ pé a ẹ́. yàrá ọ̀nà ìlú ìjàmbá ìlú pátápá yìí. a lọ pé fásitì ń bẹ̀rẹ̀ ọ̀nà ni ọlọ́run bá sọ pé kí wà lẹ́yìn ọ̀nà ọ̀kúrà tọ́ba ti nígbà tó mú information wà ń jọ náà. Ẹ̀yin sukutu ne yawo Allah mata ya zama واعلم أن جمهور أهل السنة على اعتبار أصحاب النبي صلى الله عليه وسلم عجولا. ما بو أهل السنة نبأ ربما تابع النبي رضي الله عنه بو وصفات فلان. وأن كل من رأى النبي صلى الله عليه وسلم لقي النبي وأن كل من لقي من لقي النبي صلى الله عليه وسلم وآمن به فهو من أصحابه. ما بو بين تبع تبع النبي بعد شو تبع kódà kọ́ máa ju ìṣẹ́jú kan lọ kọ́ máa ju sẹ́kọ̀ǹsì lọ tó sì gbà nẹ́ẹ̀tì bọ̀ kódà kọ́ jẹ́ kọ́ máa ju òsì ìdàgbà sọ̀rọ̀ bá wà lè sọ̀rọ̀ ó ti di ìdàgbé ń tiẹ̀ ọlọ́run lọ́nyà ọlọ́run lọ́nyà ẹ̀ èmi lọ́kàn nìyẹn àwọn tó kàn ní. Nígbà ọlọ́run wà pín kan wọ́n wà sórí burúkú lọ́dọ̀ àwọn tí látara àwọn tó lọ́n ti kíni tó pín kan. Tọ́wọ̀n pé ẹnìkan ọlọ́run pín kan Nàìjíríà ní ìlú náà. wọ́n wà á sórí burúkú ń bẹ̀ tiẹ̀ mọ́ tẹnu yànyàn jùlọ àwọn tó lọ pọ̀ ọba tẹnu yànyàn wọ́n kàn ọ́ àwọn ọ wọ́n gbọ́n tàn wí fi wo kàn ọ fi wo kàn ọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn tàbí ọlọ́run pé àwọn àwọn tàbí وإنما تلقف هذه الأخبار الناقمون على عثمان كما وانا من بوان من it was فريد عندنا تزال بي وليد بن عقبة وليد بن عقبة فيها تفسير واقع لا لا وي تعنان وي تكنان وي تلعنان وي بني أبقى تفسير تنيو وعويو آه إن كان وقد ذكرت روايات كثيرة عن هذه سبب نزول هذه الآية كلها واهية فاصرف نظرك عنها يبقى انت هتقول على مولى فيه ومولى كاكم دي كله نعم الناقمون على عثمان ولا هتقول بي جاكي روايه يوفى كاكا كيري جلو وني بيري وما هو tọ́wọ́ lẹ́nu kan tí wọ́n bá ń bú ní ìsìn ìyàbí kí ní kan ibi ló ti bẹ̀rẹ̀. wọ́n ní kí ló fà á. wọ́n láwọn tí wọ́n ń ta kó sẹ́yìn yìí lónà Osman rọ́bì àwọn ọ̀sán àwọn tí wọ́n ń ta kó jọba rẹ̀ nígbà tí wọ́n fi jọba àwọn kàwárì Hmm, àwọn olómi gbígbóná ah, àwọn tí wọ́n máa ń dààmú ìjọba àwọn nìyẹn àwọn tí wọ́n fèsì Osman bin Affan àwọn ọdẹ àfáà pé àwọn oṣù ìjọba ìlàfà nùgbó wà àwọn oṣù díẹ̀ délẹ̀ wọ́n láwọn ni wọ́n fínà fínà jáde jùlọ kí ló fà á. إذ كان من عداد مناقمهم الباطلة أنه أولى الوليد بن عقبة إمارة الكوفة تريد عثمان بن عفان رضي الله تعالى عنه بعد دوري عدا جواب الإسلام وين يا وليد بن عقبة يجب بريزيدنت الكوفة أيوه wọ́n yàn fi gbófà pé òun president àwọn àwárí dẹ̀ ní tàtàmọ́ mátàmà ni wọ́n máa mú káàkiri gbogbo ọba ìjókòó ní ìsìn wọn pè é wọ́n sọ yìí pé bí wọ́n ti jókòó ní ìsìn wọn fẹ́ wọ̀ wọ́n sọ wọ́n fẹ́ sọ ẹ mo sọ mo tàbí bí kan báwọn ọmọkùnrin nínú fúlgàmù làwọn ọ̀fẹ́ mo ní ẹ kò sẹ́ni tá a fẹ́ wá dà ní rí mú àwọn Yorùbá náà ní pé kó tu lẹ́kọ̀ọ́ wẹ̀ tó kò sí sí kéèyàn sí nínú àwọn àgbàlagbà lọ́nà ẹ̀yàn ọ̀mọ́ sí gbóò ní òsè nínú àbíyá wọ́n ní wọ́n fọwọ́ sáwọn ọba wẹ̀ tán ní ìsìn náà ìdílé mẹ́ta wọ́n fọwọ́ sí kọ́ fọwọ́ rẹ̀ kọ́ pẹ́ ó tún gbóòórùn àwọn kan wà dá o àbí àtiwọn ìrún o lọ́fíńdà àtàwọn kan ọlọ́run sàwà náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sí ẹ majority ní òsì mẹ́ ọ kọ́mọ́ rò fọyọ̀ wà mẹ́ ìyẹn kọ́ kan náà ń tètè tà fún àwọn wọn láyé ọlọ́run ni ẹnu ẹ̀dùn gbọ́ ẹ̀sìn ní gbọ́n kankan ẹ̀bùn ọlọ́run tó ibi àtúlọ náà wípé máa fẹ́ dátúlọ. anna awla al-walid ibn Uqba imarata al-Kufa. wọ́n ní àwọn ẹgbẹ́ ń wá ìdí dábàá ti sọ bẹ́ẹ̀ tó dára sí lọ́pọ̀ káwọ́ tó ń ka kí wọ́ tó débi arọ́wà sí mi wọ́n ní òṣìṣẹ́ rẹ̀ dáadáa báwọn. wọ́n ní wọ́n fẹ́ dààmú ìjọba rẹ̀ wọ́n ti fẹ́ wò. wọ́n wá ń wo bí nǹkan ti ń ṣèjọba wọ́n wá wá gbogbo àwọn ẹ̀sùn káàkiri wọ́n ka ẹ̀sùn tó pọ̀ nínú ẹ̀sùn tí wọ́n kà sí òṣùwọ̀n ìgbà fáìn lọ́rùn ànàmà tí wọn ò sì tó bẹ́ẹ̀ wọ́n kàlé ànábì lọ́rùn sọ̀rọ̀ ànábì lọ́rùn kọ́kọ́ rántí nìkẹ́ àbí. àwọn èèyàn ẹ̀hẹ́ àwọn èèyàn yẹn kò sí ní ẹni tí wọ́n bá fẹ́ tẹ̀bù ní ọ̀bá yìí wọ́n mọ̀ sọ lápá àti kíni àti lẹ́jẹ̀ ní ìgbà tó jẹ́ pé hábù tàkìkì wọlé ìjà náà ni wọ́n àwọn tí wọ́n pè sí ẹsẹ̀ àbí tílẹ̀ mọ́kàn ẹsẹ̀ tàbí àwọn dss bí àwọn dss ẹ̀dá tí dss bá fẹ́ mú ẹni tí ọ̀sẹ̀ wọn kò fún mọ̀ wọn náà máa jíjọba ń lọ́wọ́ nìyẹn ọmọ tó wà lórí sẹ́ni ẹ̀dẹ̀ àbí nìkan ọkọ̀ oúnjẹ nìkan bóyá one million bí lógún jẹ́ nìyẹn tó tó one billion jẹ́ ó sì ń gbádùn díẹ̀ lọ torí pé kọ̀ tẹ̀jọba tọ́wọ́ ti lè tẹ̀jọba wọn kàn ti tẹ̀ dss jọ náà yóò sì mú ọ lámú àmú tó ní ṣe tó ní gbọ́ ẹwà jáde fún mú lámú tó ní gbọ́ fún wọn lọ sókè ọ̀dà tó tó àmà nígbà náà fún ìdáná tó rí náà kó níbi tó máa bá wa fà á ah, o àbá náà wọ́n bàbá wọn lọ pé wọ́n parọ́ máa ní ìfẹ́ àtiwájú ẹ̀ ah, náà ní o tọ́wọ́ ilé ìjọba díẹ̀ tẹ̀ ní tó ṣe wọn ó sì lẹ̀ mọ́ ọ lára yóò dàbí ẹni fún ọ lọ sí lò láyé yóò fi gbà pé olùwé pátápátá ayé ìlágbàjá léyìí ìtòlè náà wọ́n ní àwọn kàwárí bíi tẹ̀ wọ́n nìyẹn ọlọ́mọdé àníru fíkra bá ní wà bẹ́ẹ̀ kí mọ́mí náà máa nínú pé ọmọ ìyá rẹ̀ ò ní máa sọ pé kó dùgbà tó wọ́n ẹ̀ fẹ́ẹ̀ pé kó ṣiṣẹ́ ọmọ sọ pé ọwọ́ ló ń dákun pa níbi ṣiṣẹ́ o. tó bá wọn yìí kó ṣiṣẹ́ gan-an wọ́n wá ń wo Usman bin Affan rọ́bì ọ̀bàtà inú ẹ̀sìn tí wọ́n á fi kan Usman bin Affan rọ́bì ọ̀bàtà àhán ìwé náà ní wípé wáyé wò lè wọ tọ́pọ̀ ààrẹ níjọba bó ló ti wá jẹ́jọba gidi lágbà wọlé ó ti báyìí ó ti báyìí kí náà ló fi. أنه أولى الوليد بن عقبة إمارة الكوفة. ó ti lé yẹn Walid bin Uqba. ó ti lé yẹn wọn. táwọn àwọn èèyàn ní bẹ́ẹ̀ àwọn èèyàn ní gómìnà. èèyàn ní gómìnà. ó ti wá gómìnà kí ló dé kí ló dé lára rẹ̀ tó o ti gbàgbé pé fásitì ló kọ rẹ̀ jẹ́nu kùránì. Ah, wọ́n ní ah, wọ́n ní ti tí ọ̀rọ̀ ti fọ́nkàn. àwọn yẹn ní wọ́n wá spread wọ́n wá fọ́nkàn ah, ń jẹ́ àtúntò bá ti fún mi. wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ ni wọ́n hàn. muhammadu ayat ala khayri wajhiha. wọ́n bá gbé ayé àlọ́ síbi tí èsà ayé rẹ̀. وأنسقوا بالوليد وصف الفاسق وما ينقى ديد فاسق وأنا أقول لك أنا فاسق وحاشاه منه لتكون ولايته لإمارة باطلة وما في تقول عثمان بن عفان نعم يتبوا علي بن عقبة كان قال بها وجرى يبقى عثمان وقع بما سباي بما سباي بما سباي أدنهم بدينا ما بعد أبقى خليفة نعم رضي الله تعالى نعم so ilé yẹn ni sábàbù nùzúl àyà yẹn àti káwa náà máa mọ̀ pé kò sí sábàbí kankan fún àyà yẹn tó sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ fún wa pé ẹ̀yin mọ́mì ní òkè ní kẹwàá ẹ lọ mọ̀ pé àwùjọ tẹ ẹ bá wà àwọn ẹlẹ́nu orí sọ̀pọ̀ mi àwọn tí máa gbọ́rọ̀ wá tó ti pọ̀ àwọn máa gbé ìbọn mọ́tà wá àwọn tẹ́ máa gbọ́ pọ̀ kúkú tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ máa gbà ó ẹ máa lo òfin yìí nínú ìgbésí ayé kẹ́ ẹ bára yìí tó ní yá ayé wa lẹ́yìn. yàrá àyè تتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. lánàá a sọ fún wa yìí pé ìbẹ̀rẹ̀ àyà yẹn sọ fún wa pé níhùn àbí àìsọ fún wa pé kò sọ pé ìdá wọ́n ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣẹ̀dí àtọ̀fà yìí pé ń ti mẹ́mbẹ̀ yẹn ti dá yé pé àá ah, ah, kò tiẹ̀ yẹ ká máa bá mọ́mì ní irú nǹkan bá wọn. àwa ní irun yẹn a ní àti ìdá a máa lò nínú èdè kòránì lọ́nà méjèèjì a máa lo irun fún. kéńdì máa hó ọmọ sọ́kò ń tè. wọ́n á máa lo irun fún nǹkan tá à ń dá òtí tabadìrí irun nínú kòránì ni o ìpìlẹ̀ rẹ̀ nìyẹn o a máa lò fún dáhùn òpè kámi kámi kámi kámi pé á ah, ó sì lè rí bẹ́ẹ̀ àbí olè jíjẹ àtúwà lò fún tí ìtaàbà tẹlẹ tó nǹkan ìgbà mi àlè lò fún tí ìtaàbà tẹlẹ a lè lò fún nǹkan tí ò tẹ lè tẹlẹ láéláé abẹ lọ pé nìkan lè tẹlẹ àìrí náà kàn ga a lè lò fún. náà kọ́lá tà á tó tó mọ̀ kátó fàbẹ́ ń kára lérò àmàlà wa kò tiẹ̀ yóò rí bẹ́ẹ̀ kò yẹ kọ́ lọ́wọ́ ọba ọlọ́mọ ayé fi ń rìn yẹn ní pé kò tiẹ̀ lè tẹ́lẹ̀ múta ìlú ni. nǹkan lérò àmàlà wa lọ́dún kan àwọn olùdá àti ẹlẹ́ẹ̀kejì ni ìdíyẹ sí pé kò tiẹ̀ yẹ ẹtí máa ń tẹ̀lẹ̀ tó máa yóò kéré nígbà tí máa tẹ̀lẹ̀ ní máa ń tẹ̀lẹ̀ tó máa pọ̀. bó bá tiẹ̀ tẹ̀lẹ̀ díẹ̀ díẹ̀ ní suratul hujurat àyàtàwà àyàkẹsàn sura àdáwà yìí suratul hujurat ọrụ olùwà lọ bí wọn. wọ́n ń mọ ìfọ̀dá ní náà wọ́n máa. ó ní wà طائفتان من المؤمنين كيو كيو وإن طائفتان من wọ́n ní táwọn mùsùlùmí méjì bá ń jà wọ́n ní ìpìlẹ̀ ni pé àá àkèyà gbọ́ pé mùsùlùmí ọmọ ìjà. tí ó bá tiẹ̀ ṣẹlẹ̀ lẹ́ ọ̀wà sọ pé wà ní tọ́ tó bá tiẹ̀ Ah, àti ẹ̀kọ́ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n ní náà ní àbílò ihun, ihun tí mẹ́mẹ̀ yẹn yí ihun lè tẹ̀kẹ̀lé lè wò kó rẹ̀. Bí a á kò tí ẹ̀yọ́ máa tẹ̀lẹ̀, tí ó bá ti ẹ̀ tẹ̀lẹ̀, yóò kéré púpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni àyà tó fẹ́ fújọ́ láti náà kí lọ́wọ́ yìí. Àwọn àwọn gbogbo láwà gbé ihun tẹ̀lé ohun tí ihun eléhun tí kò lè tẹ̀lẹ̀ àbí tó jẹ́ sí pé kì í sábà

ṣùgbọ́n ibà wà á mà kò yẹ kẹ́ bless bíi dédé pé gbogbo ẹni tó bá ní kọ́míṣẹ̀ ní mọ̀ á wọlé rẹ̀ ha bàbá tàbí sọ́gbọ́n tó tẹ̀lé lánàá ẹ̀ ìyá tàbí à ẹ̀ tó tí wọn náà sì mọ̀ pé kíní kan ní kí mùsùlùmí ó wù sí dàmú ẹ̀ dànù débẹ̀ yẹn ó yẹ kẹ́ wà ọ́kúpá ẹ̀mí bẹ́ẹ̀ bá ka bẹ́ẹ̀ bá tètò ẹ̀sìn ẹ̀ sì máa tètò ayé yín bọ́ọ̀bà tí madarasi kọ̀ wá ń bi jẹ́ rẹ̀ bọ́ọ̀bà tí kí o gbọ́ information bẹ́ẹ̀ náà àbí ọwà lẹ́nu tẹ̀rẹ̀ náà tó ń tẹ̀rẹ̀ lọ́wọ́ náà ni ẹni tí ò níbi kan ti ń gbé ọdún wá ká ọmọ ẹnu tẹ̀rẹ̀ pé bàbá àtàkùn mo ní kí wọ́n á jókòó ah, sójú rẹ tó kí ní báyìí tẹ̀lẹ̀ nígbà tó bá tiẹ̀ wá sí ìṣẹ̀lẹ̀ tí àwọn àgbà pé. bàtà bá ní àánú. wọ́n ń di mẹ́mẹ́ ń já àfúnbá sí fún bẹ̀rẹ̀ àmọ́ tún ìdá lèmọ̀kútó ìlúṣòtòl. Tábá wá ní ìdá ń tí àwọn ní ká máa fọkàn balẹ̀ pé a yọ tẹ́lẹ̀. Mọ̀kútó àlùkòtòl ti máa ń tẹ̀lẹ̀ yẹn. Àwọn kẹsẹ̀ ìròyìn wọ́pọ̀ rẹ̀. Ọ̀rọ̀ dáadáa fà. Àwọn kẹsẹ̀ ìròyìn wọ́pọ̀ rẹ̀.

láàrin àwọn àfá àtàfá láàrin àwọn àfá àtàfá bí nǹkan kọ̀ọ̀kan ń bẹ láàrin wọn wọ́n á máa fi bàbá bá wa ń jẹ́ wípé wọ́n ní ahun ni ahun ni ah, ó láhùn dójú ẹ̀ ó láhùn dójú ẹ̀ ọ̀la mọ́nà ti jẹ́ ti ń sọ fún mi jọ́nà àjókòó báyìí náà nílẹ̀ẹ́lẹ̀ lórí fíìkì àwa àwọn àlejò sí èdè bíi bá kan sábà náà àìkú ah, wa sọ pé mo lọ ti lọ mo lọ ti fẹ́ ka ka kí wẹ̀ délẹ̀. mo lọ ka kí wẹ̀ délẹ̀. alùpùpù sọ ti alùpùpù sọ ti. bàbá wa ti ń bàjẹ́ bàbá wa ti mọ sọ̀rọ̀ wọn jẹ kan náà yàn. Mm-hmm. ọmọ gbọ́ ẹ̀yin tí ẹ ẹ̀yin tẹ́ ń bẹ láyé tẹ́ ẹ máa ti ń lọ láyé tẹ́ máa kẹ́kọ̀ọ́ ń ẹ máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ṣé kọ́ wa bàbá wa àgbà àfáàwà àgbà àfáàwà àfáàwà ṣé mo tọ́lá àbùsàlá àbúrahìm ọ̀gbọ́n ọ̀rọ̀ ṣàtàwà àgbà. nígbà tí àwọn ti kọ́ ọ̀dà ara wa pé níbo ni ilé ọ̀sán fún òfin lọ gbà. ìfẹ́ máa dá kọfí tó lóun lọ ni gẹ́gẹ́ bí hitma. máa ń rí èmi mọ́ ìbílẹ̀ mi lọ múdà. àwọn ah, bàbá tèmi ti parí bí èmi lọ kí n tó máa sọ pé mo lọ. mo ní

àwọn olùdíláhìn náà ṣe ìtọ́ ọ̀rọ̀ sí oníyìnjí dà wọn ò fi àyè máa kán ròyìn ẹ̀ àti ẹ̀dùgbẹ́gbọ́lọ́ wọn ò fi àyè lẹ́sìn wọn ò fi ròyìn ẹ̀ àdùgbẹ́gbọ́lọ́ ààyè ń jí dá wọ́n ní kí lọ́n sọ kò yé mi á ń jí tọ́ ọba dé sọ pé kò sí àbí tọ́ ọba dé sọ pé mo ní sọ̀túnmọ̀ ẹ̀ tọ́ba túnmọ̀ lónìí à lè kí àwọn ń jí dá fàkúlẹ̀ ẹ̀dà lọ́fẹ́ lọ ìwọ́n ló di ń jí fàkúlẹ̀ túmọ̀ ẹ̀ fún mi ó ní tí àlejò bá ti wá bàbá wa wá. àlejò bá ti wá wọn wá. ó ní àwọn ọmọ kíw. àwọn ọmọ kíw. yẹn wà lẹ́gbẹ̀ẹ́ wọn. tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. wọ́n wà wọ́n wà wọ́n ní bàbá wà halẹ̀. wọ́n wà halẹ̀. ìdá sí nílẹ̀ lẹ́jọ́. ìdá sí nílẹ̀ lẹ́jọ́ yẹn. wọ́n gbowó. wọ́n gbowó. wọ́n tọwọ́ bá kù. wọ́n tọwọ́ nineteen eighty ni tí mo ń sọ fún ọ pọ̀ ìrírí nǹkan kan mo ní báyà rẹ pé owó wọn bá fún wọn bá fọmọ lówó ọmọ lówó lọ́ra oúnjẹ kọ́ra ìsàjẹ ẹja tó tóbi kọ́ra ẹlẹ́rìn dòdò kọ́ra kó ti dáadáa yàbàdì àkùn lówó tán ẹgbẹ́ wa wọn wá wọn ní ọ̀gbọ̀n lárúbá wa wọn ní àbọ̀wà sọ pé ń jí dá láyé láàyè lọ́wọ́. Ah, àwọn èèyàn jí àwọn àjọ ọlọ́run pọ̀ ẹnu rẹ ní wọn aláwọ̀bí ọmọ tí wọn ń jíjà bàbá ẹ̀nà lọ kọ̀ọ̀kan kókó náà halẹ̀ lọ. má ti bẹ ọ̀rọ̀ àwọn tọ́ba kàdí kọ́ pé àánà kúmọ̀lá mo dókè lọ́hùn ẹ̀yìn rí mo dé sálẹ̀ lọ́hùn ẹ̀yìn rí mo dé wọ́ ọ̀tún ẹ̀yìn rí mo tún dánwò òsì náà ẹ̀yìn rí ah, àbàbọ̀ bàbá òsì tọ́ sínú kòtò lẹ̀ náà mm. ẹ̀yìn rí náà أكن فاتكم إلى بئر فتبينوا wọ́n ní nígbà tí wọ́n máa sọ bá nǹkan àlejò náà kí lóun ọmọ ẹbí ẹmọ ti yọnu mọ́ orí ìdìbò yé ìdìbò yé orí bàbá ó ti gba owó wọn náà bàbá kò sábò padà báyìí lóun ìbá tó dé wọn ni wọn tún ti bá wọn fún un bọ̀ sọ bá wọn ká ní pé mi náà ní ọ́pṣà ni mo lè má àti bàbá tó ní wọ́n tẹ̀ mẹ́rin. wọ́n á máa gbọ́ o ibi tó bá gbà lọ́kọ́ gbà bọ̀. lẹ́yìn ìgbà tí mi wàá débẹ̀ tán. kì í dẹ́ mẹ́fà kì í dẹ́ méje ni wọ́n máa ń ìtàlẹ̀ tó wà wọn wá nínú ilé wọn. nínú ilé wọn. tó bá lọ bẹ̀. àǹkárá bàbá sábà máa wọ̀ nínú ilé wọ́n sì dé fìlà gọ̀bì nínú ilé ah, wọ́n wọ ṣòkòtò wọ́n wọ agbádá àwọn òní wọ aṣọ nú wọn ni wọ́n bọ̀ bá nú agbádá fún ẹgbẹ́ nílé ní ọwọ́ agbádá ni wọ́n wọ kátẹ́gùn lè bá máa fẹ́ sí wọn. ní ọmọ iye ìgbà tí bàbá ọ̀tọ̀wọ́ bà kọ̀ báyìí ni wọ́n sì yọ owó jáde kódà wọ́n tún ti àfẹ́ ẹgbẹ́ wọn ẹgbẹ́ ìmáàmù Ìbàdàn ńgbà náà ìkìdè ẹgbẹ́ wọn nígbà tí ẹgbẹ́ wọn kú láyé náà ọ̀sìn mọ̀ mo rántí kan kò tó gbọ́ ìlú ẹ̀rọ ẹni tó jẹ́ gbọ̀n fún bàbá wa máa hàdùlà àrọ̀ bí tán gbọ̀n wọn ní bàbá aláàjì bàbá aláàjì bàbá bàbá yẹn mọ fífú dáadáa wọ́n wá jẹ́ ara àwọn central mosque lọ́dún tí wọ́n wá kú ọdún tí wọ́n kú àwọn ará central mosque fẹ́ ṣe ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ṣe bìdáwó nǹkan kan tẹ́lẹ̀ bàbá ti dáwó kí wọ́n bá ọ̀gá àti àlùyé àfáàní ọwọ́ àti níbi ìjọ náà bàbá ìmáàmù agbeni àbàtọ́ jẹ́ ìmáàmù agbeni tó jẹ kó tó di pẹ́ tó wà ń bẹ̀ ní ìsinyìí yìí jẹ àwọn fẹ́ ń bẹ̀ ń tiwọn àárín wà lórí àtàwọn ìfẹ̀jẹ̀ lè máàmù ọmọ wọn náà wà ní máa junior tèmi lẹ́yìn lọ́nà so bàbá wọn wá wá ó sì jẹ lè máàmù wọn wá mú àwa wá wọ́n wá ń fẹ́ máa lọ kó tó lè bá àmọ̀ wípé wọ́n kú aláfẹ́ra kú ẹ̀gbọ́n aláàjì bàbá bàbá tó wá tọwọ́ bá kù bẹ́ẹ̀ tó ń sọ pé ń jí ìjà ọlọ́run ní ẹ̀ ń já Sọ́ọ̀mà pé ìwọ tí ọba ti ń gbọ́ òkèrè lásán wọ́n báyé ẹ̀ jẹ́. Kí wọ́n á ní ọkàn jọ náà sọ́mà kí lò ní lọ́dún.

ẹsìn ní ká má ṣe fìdáwù owó àdúrà fìdáwù náà lẹ́sẹ̀ mi náà. owó náà fún àdáwò fìdáwù náà ni. àwọn wa sọ pé owó fìdáwù ni owó mi lè bá mú ẹ owó fìdáwù kí ni owó owó èmi kàdé gíftì fún ẹ mo kàdé adíyálẹ̀ mi fún yín pé bí adé yìí o ànábì ni mo ń kára yóò mínú bìlá wà lè rọ́bìlá fi balẹ̀ lórí mi pé ìfọ̀ náà lè nílò bàbá náà ń bàdà bá fa àdéhìí iwájú wọn bàbá náà ń bàdà bá ní ẹni mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bàbá wa ní àdí ah, jẹgẹjẹgẹ tó ń gbé kiri <laughs> ẹ ẹ mọ tí bàbá pé bá àtúbẹ̀ pé àdí ìbá ìfúlò gbé káàkiri níjọ́ yẹn lè fi túmọ̀ pé àdí ìyẹn ti gẹ́ni lọ àyè ọlọ́run bá kẹ́ bàbá náà ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run sọ pé yá ayé wà ní. ayé wà lẹ́rí àánú ìrìnsà àgùnfàdìgún ìhà ìhà bàtà ìyànú bàtà ìyànú àrùn. تصبحوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين Ìdájọ́ àwọn nǹkan dáàmà lo ìdá fún ọ̀rọ̀ ìkìyàmà ìdáyọ́ máa lò. Wọ́n yọ́ tẹ́lẹ̀ nú yọ́ tẹ́kọ̀ọ́tẹ́kọ́ ní ìdáwó yọ́ tẹ́lẹ̀

ayọ̀ wá yìí ọlọ́wọ́ bá sọ pé kò sí bá náà yìí ìjà. Ọlọ́wọ́ pé kò sí bá rẹ̀ kún ọlọ́run ti ní ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni ìdá àbọ̀rọ̀ àhàdẹ́kùn mọ̀lẹ́. Ó lè rí kú yẹrí. Ó lè rí kú yẹrí. Ìgbẹ̀rún àríkúyẹrí ò sí mbẹ ìdá ìdá má ríkúyẹrí náà ní bẹ́ẹ̀ ara. òkìlá ẹnìkan ìdá àwọn àádọ́kùnrin ìlànà. sọ́ọ̀tù mọ́mìnú àyà 99 tó sì sọ́ọ̀tù mọ́mìnú àyà 99 Wọ́n ní ìdá kọ̀ǹfàmù. Nínú àwọn nǹkan tí máa ń tẹ̀ lójoojúmọ́ tó jẹ́ sí pé ìdá náà ní á lò lè bá àjà tó bẹ́ẹ̀ lórí.

tí ni kò ní yóò nìrí bẹ́ẹ̀. خاطب نبيه صلى الله عليه وسلم بما يقطع له وقوع الوعد وإفادة المذهوب فيه فاستخدم حرف إذا فقال وين قوال الناس سورة النصر تنبه ما تدري جل على محمد صلى الله عليه وسلم كنت هو واحد مكان يدين كان جوه داون lórí tó ń sì fòrò lórí dáwà lórí àwọn àlè ń mọ̀ pé àárín ẹ̀ Islam ẹni tí ń dáhùn tó nǹkan. ẹni tí ń dáhùn tó nǹkan àwọn tí ò dáhùn lọ́pọ̀ jù ọlọ́wọ́ ń wà lẹ́nu mo fẹ́ rẹ̀ olóńgbẹ. fẹ́rẹ̀ olóńgbẹ. ní ọkọ̀ láti mọ wá sí Facebook o káyé orí ọkọ̀ máa burúkú náà o. ọ̀sọ̀ bá pariwo. nínú táàbì mà táàbì máa mà wípé ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún ànábì Muhammad sọ́rọ̀ ó tù lọ́kàn ọwọ́ àfi ìdá tù lọ́kàn ọwọ́ náà kan ọlọ́run ọba sọ pé ọ̀rọ̀ àyíká ni. ọ̀rọ̀ àyíká ni. Tẹ̀lé sí Ẹjẹ́ kí lè ká máa lọ lé, ó ní méjèèjì wá lè pàdé ara wọn. Wọ́n lẹ́kùn sí ilẹ̀ ṣe máa ṣe iná sínú àìdí ìjẹ́. Dáà tí ó tọ́ bá pàdé ara wọn lọ áyà kan náà. Àbí inú násù ẹ̀ nìkan pé ọ̀rọ̀ alọ́run àbọ̀rọ̀ ànẹ́bí àbọ̀rọ̀ èèyàn wọ́n ní bó ti máa bó ti máa lóore o wọ́n máa sọ pé ìdá máa jẹ́. yẹ̀kún ìdá lè kẹsí. a máa sọ pé ìdá ọ̀n sọ pé nǹkan yẹn pọ̀. púpọ̀ ní ti jẹ́ kùránì sẹ̀ríà bẹ́ẹ̀ náà jẹ́ kùránì lóga. wọ́n máa kọ́ oríṣiríṣi bó máa sọ̀rọ̀ ẹ̀ ń bá ilé máa kùránì ká tàbó tiẹ̀ ha. Ah! Ìjọ ọ̀rọ̀ fún pọ̀. Ìjọ ọ̀rọ̀ fún pọ̀. Ọlọ́run ọ̀rọ̀ fún wa. Ẹ lọ sọ́dọ̀ náà yí dà síbẹ̀ méjèèjì oríkọ́tì. A rí ìdá àti ìl àti ń. Ìdá òun wọ́n sọ fún àfi ìpìlẹ̀ nìyẹn. Ihun lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Olọ́dọ̀ pé á yọ. Àyọ̀ àlẹ́bí àárọ̀ ìta olùdókòwò ìlàsọ́yà ìfàǹsí òwúrò àrùn. Ọ̀sẹ̀ olùdókòwò àrùn wà ìdílé àkọ́kọ́. إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. Ọ̀rọ̀ lọ́dọ̀ pé ìlà. Ìyá kúndùn ìlà sọ́dá àti lọ́gbẹ̀rẹ̀ ojú ọ̀rọ̀ fún. Ó lè mọ́tọ̀ bí bá ń pè tẹ̀ bá fẹ́ kí wọn. Tẹ̀ bá fẹ́ kí wọn. Ẹ̀yà ẹ̀sàdùwà náà. Ẹ̀mí ìlànà à ń sàlù àlá lẹ́ẹ̀bà wọ́n ń rìbí ìdí ara rẹ̀ ọkọ̀ nù ọwọ́ abẹ́lẹ́ yẹn pé. Ẹgbẹ́ ló ti dá jẹ́ náà bàjẹ́ kò sí lọ́sẹ̀ yìí nǹkan ọlọ́run lọ́mọ bọ̀yá pọ̀ tẹ́lẹ̀ bọ́yá lóṣù ọkọ̀ ìyàwó gán àbọ̀wọ́lọ́ máa ń ṣe jẹ́ náà bàjẹ́ márùn-ún lójúmọ́. وإن كنتم جنبا wọ́n ní ohun tí mẹ́mẹ́ lọ pé kì í ọ̀dà bíi ìdákùn tó mú ìlà sọ̀rọ̀ àti ìdákùn tó mú ìlà sọ̀rọ̀ àti lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta ẹ̀wà tí ṣùgbọ́n wà ń kún tó ń dúnà bá àyíbá máa jẹ́nàbà léṣe kí ni ó sì tẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàtó àrùn. ẹ̀ẹ́n ó kú bí rẹ̀. wà ń kún tó ń dúnà

lásìkò kan rárá dábà pé ayé ò tòrò fún báwọn oníwà nkúnkún márùkọ àwọn àdá sáfàrí èèyàn wọn lọ máa dáàbò gbogbo gbà bá tún dáàbò gbogbo àwọn òpin ìpè ti jà wọ́n ti tépè fún pé àlọ́ lámẹ́lámẹ́ làárí ìrápẹ̀ ìdá lọ́rin àjò ní okù nàìjíríà ọba ti bẹ̀yìn mú olùgbò ń bẹ̀ náà ọba ní bá ń tọ́ ayé káàkiri kò wà lé àwọn àdúrà lọ́gbá ó máa ń wà ní kún tún mọ́ Tí a pè ẹ̀yà tẹ́lẹ̀ mẹ́ta lójúmọ́ yìí, tẹ́wàá bí nǹkan ti dénú. ọ̀rọ̀ pé irun náà ní jẹ́ lọ́rí gbogbo ọjọ́ àhàdùn ní kún mí lọ́rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti lé sílẹ̀ kan àbí mẹ́ta mẹ́ta ní wá ní tó bá ti ń di ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ nǹkan náà àti náà náà مالكم بأبائهم فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. Àwọn àìsàn tí ọgbọ́dẹ̀ nù mí, ìṣẹ́ ìgbọ́dẹ̀ nù mí. Ṣùgbọ́n ọ̀sẹ̀ ìgbẹ́nu ọ̀ká wa máa fi kún ní tí mo sọ o. Sọ ọba ti fẹ́ máa fi ìwáyà rẹ̀ máa tàbí pé mi mọ̀ sọ. Wọ́n jà ní pé ẹnìkan ẹnìkan wọ́n náà á sọ di tí wọ́n náà sọ káàkiri. Ẹni tó mú lọ tọ́ ọba ti tàbí tẹ̀ tọ́jú ẹni tó sọ ọ̀fẹ́ fífún nù. Ọ̀fẹ́ fífún nù. Ó túmọ̀ pé tọ́ba sọ pé mi mọ̀ sọ àwọn tí ó wí bẹ́ẹ̀ àwọn sọ pé ha tó sì lè rí bẹ́ẹ̀ alẹ́rẹ́ tí ó béèrè tó sì rí àbí orílẹ̀ ọlọ́run kọ́ sọ àwọn wọ́n jẹ́ kan náà bá ti kú ń jẹ o láyà ń tú ìjẹ láti ìjẹta fún wa o ń já àwọn ọmọ Tàbí ó wà yá máa láàá. Ọlọ́run máa ń ṣe wá àlàgún ní ká, ọlọ́run máa ń ṣe wá àlàgbàgbì ní, ọlọ́run máa ń ṣe wá àlàyíkò òjò, ọlọ́run máa ń ṣe wá àlàgún ní ká, ọlọ́run máa ń ṣe wá àlèpàtì ní, ọlọ́run máa wá láyíkò jọ. Ọlọ́run máa ṣe wá àtúnlé ká. Ọlọ́run máa ṣe wá àlèfà bèèrè. Ọlọ́run máa ṣe wá láyíkò jọ. Ọlọ́run máa ṣe wá àtúnlé ká. Ọlọ́run máa ṣe wá àlèfà bèèrè. Ọlọ́run máa ṣe wá láyíkò jọ.